صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الحمد لله صدق الله سبحانه وتعالى ليس ليجلس في عبادة المتقين في متقوى الله nínú oṣù ìjà ìjọba ọdún ti ọjọ́ ọ̀rẹ́ ọdún ti ọdún méjì lé ní ọdún ìjà sọ̀rọ̀ àwọn ìgbò ìwọ̀n tó ń wá ọdún náà. إلهي الله سبحانه وتعالى أمر الرسول من المخبر والمنتهى لمحمد بن خالد البلاد بيجي على أولاده أولاده لأنه على أولاده بعضه قوم الشركين تحت القلوب وبيان معظمها بعد له قوم الشركين

والله لا حديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي ذنب أعظم عند الله قال أن تجعل لله ندا وهو خلقك قلت إن ذلك العظيم قلت ثم عظيم إن ذلك العظيم قلت ثم أجل قال وأن تقتل ولدك تخاف أن يزعم معك قلت ثم أجل قال أن تزاني حليلة جاري حليلة جاري فلحديث عبد الله بن مسعود رضي الله تعالى عنه ومن سأل النبي صلى الله عليه وآله وسلم وفي الأجل جرى الله وعلا يرسل به لأجل ذنب أعظم عند الله ونصرته ó tóbi jùlọ lọ́dọ̀ Allah tó bá dẹ́dà. Alóòsùn náà sọ́lá wá dáhùn wípé àǹtájà àlàlélá ìdílé tán wà lówó àkànlá tọ́ka. Kó o wá akẹgbẹ́ fún ọ lọ́wọ́. Kó o fi akẹgbẹ́ sílẹ̀ pẹ̀lú ọlọ́run. Wà lówó àkànlá tọ́ka. ó sì dájú bọ́lá owó ṣẹ̀dá rẹ̀. kóòtù nígbà tá a lọ́yọ̀ fún máa rẹ̀ fúnlá tó ti sọ ẹ̀dá tó tóbi tó ti sọ ẹ̀dí pàtàkì ọ̀sàlàyé ọ̀sẹ̀sẹ̀ ìdìbò ó sì yí àwọn ọ̀gbọ̀lẹ́gbọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́wọ́ ó ní wọ́n dáwọ̀ ilé ilẹ̀ dáríkà làwọn bí. Bákan náà ní ìyá dájú pọ́tọ̀ lẹ́nu tó dá rẹ̀ ọ̀tọ̀ lẹ́nu tó yẹ lọ àwọn tóbi tó lọ kẹtọ́ tóbi gbà rẹ̀ ọ̀dà ó ní mo wá tó wá sọ ìwé oṣù mo sọ ìwé tó máa ayù ọ̀dà lẹ́yìn ẹ̀sẹ̀ yẹn ìwé kúkú mi tẹ̀lé o. قال النبي صلى الله عليه وسلم هذا وأن تقتل ولدك قرب عمره تخاف أن يطعم معك لن تجد فيا قبل ما جاءوا ẹ̀rí pé ní àwọn sọ́lẹ̀ mẹ́wàá àti mọ́sálà ni بسورة الإسراء الآيات التي التي الصلاة الأولى بسورة الأنعام أربعة بيت ولا تقتلوا أولادكم من إملاق ينصر الأنعام كما فعل الله بيوسف بسورة الإسراء ولا تقتلوا أولادكم خشية إملاق أما قام إليكم بالحياة أي هو قوم تخاف أن يجعل معك lẹ́ni tó ní fáyà ọmọ ní bàjẹ́ òkèlú ìṣẹ̀lẹ̀ ńlá tó ń tẹ̀lé ó ní mo á sọ pé ó máa ayì ọ̀dà lẹ́yìn ìgbà yẹn wọ́n tó lè. ọ̀dà lẹ́yìn kò lára kọ́lá wá dáhùn pé àlùfáàní àhàní ìlàtàjà àríkà kó o ṣe sìnà pẹ̀lú ẹlẹ́kọ̀ọ́ alábìgbò rẹ̀ ẹnì kan wá ní àlè ìlà látara. حلال قالوا حليم حل لحي قالوا حليلا حليلا يعني كان ذلك تقول إلا تنسي لا تبارك لا تلايا تنوي yóò wá lọ bá agbèrè agbèrè ọ̀dà ayẹyẹ o. wọ́n bẹ̀rẹ̀ tó wá sí pẹ̀lú aládùúgbò aṣẹ́kùnkù rẹ̀ ìwúrò rẹ̀ tó wá lé kókó. eléyìí táwọn sọ yóò sì wá tó ní oṣù àwọn àti sọ̀rọ̀ ìgbèlú lẹ́kùn tó sọ lọ́sẹ̀ sí ìlú. àwọn ọ̀gá máa ń lọ sí ẹ tó wáyé kọ́nà ọ̀sùn lẹ́yìn òun ṣe òun ò ṣe sí gbàgbà yìí. ọ̀rẹ́ tẹ̀ láti. ó tó fi ní ṣùgbọ́n kò túnmọ̀ wípé kì í tẹ̀sẹ̀ kí ẹ bá ṣe nílò mi ráàlú aládùúgbò. Nítorí pọ́nà wọn bá dé àgbègbè ọ̀la àtàkùn ọ̀sùn sí náà. Àbájáde alẹ́ máa ń sùn náà sí ìdájọ́ ilé ẹ̀ṣẹ̀. Lóbi jẹ́ pé gbogbo àwọn sàrá ẹ̀ àwọn àṣà ìlú ìwé tó sílùú kàyìnlá sí náà ọlọ́run ti gbogbo ẹ̀. Wọ̀lẹ̀ dáálé ka amọ̀ràn ìrọ́ṣẹ̀lẹ̀ bàtọ̀ òlọ́lọ́run ti pàṣẹ wípé ká máa rẹ júlẹ̀ lọ́kùnrin wa lóbẹ̀rẹ̀ wa láti lè di ọ̀dẹ ọlọ́pẹ̀ ní kíni ọ̀ àgbèrè. tọ́lọ́ máa dé dáná wà látàkọ́rọ́ kò sí dìnnà ẹ̀mí ìsúnmọ́ dìnnà àgbèrè. nítorí pé ìlẹ́kùn káàgà bá ti dá dáadáa ní ìbàjẹ́ ní ìlú. wọ́n bá fún dá àbúrú bẹ́ẹ̀ nígbà إنه كان فاحشة وساء سبيلا ساء سبيلا الله الجيد يعني ساء الزنا سبيلا lórí pàṣẹ mọ ọgbà ẹ̀kọ́ wà lẹ́yìn rẹ ẹ mọ pé àwọn èkejì bísítà ọlẹ ti sá à sílẹ̀ ẹ wá gbúrú ní kiri ọ tàbí ìṣòro tàbí ìlà ó gbúrú lórí ọjà lẹ́yìn rẹ ọba nílò àti ẹ̀la àgbọ̀dọ̀ súnmọ́ yẹ́yẹ́ níbi lẹ́yìn àti ẹ̀sùn. lágbèlé àwọn olùsùsù tọ́pọ̀ náà tọ́pọ̀ nípa yàrá alẹ́sílá wàlúkàlù alùkàlù ẹ̀rí kó ti jọ lọ sọ láàkàrà ọ̀sẹ̀ láàyè àpò wà lọ́rọ́ ìlú fi máa ọkùnrin yóò níwà bọ́ọ̀rọ̀ pẹ̀lú ìgbà àti láti sáà ti kẹta ọ̀rọ̀ àyàfi tó lè yẹ bá ń bẹ pẹ̀lẹ́ sọ ẹlẹ́sọ̀ rẹ̀ ló kù. Bẹ́ẹ̀ni, gbogbo eléyìí tí wọ́n ń tọ́ka sí nǹkan, àti òun tọ́ka sí títí ọ̀nà léyìn ọ̀sọ̀ débi àzínà pẹ̀lú báwa yẹ. Àti yọ jẹ́ pé aládùúgbò yòó, ìyàwó aládùúgbò yẹ bàbá bá dé ní Àtẹ̀sí ètè àwọn aládùúgbò kò kẹ́kọ̀ọ́ ẹ̀sẹ̀. Ṣùgbọ́n tọ́wọ́ lọ wáyé sí àwọn aládùúgbò Ah. ẹ̀ṣẹ̀ yìí lágbára ìjọba ẹ̀kọ́ tó wà lẹ́yìn ẹ̀bọ àti ìpàdé bàbá jùlọ ọ̀rọ̀ ọlọ́run àti ìpàdé ààrẹ olùwàgbé ìjọba aláya òbí wa ni yóò ṣe àkàlẹ́ dádájọ́ ọlọ́run kò ní orí ṣe ní áfíríkà méjì ní ẹ̀kọ́ tó lọ́rùn lè forí ẹ̀jẹ̀ tó bá wù tó bá wù ní o tó bá wù ní o kọ́nà bá wù pé kó síyà àdájọ́ kọ́nà síyà ìgbọ́n tó ti gbé mẹ́lẹ̀ lọ́lọ́ wọ́n òní kiri síbẹ̀ bá a ní òṣìṣẹ́ wọn. ẹ wá rí bá dúró lélẹ́yìn àwọn ní òfin mọ̀mọ́rọ̀ yóò ti já sílẹ̀ mọ̀mọ́rọ̀ bá làbáyà tó tóbi. táyọ̀ já sílẹ̀ ní àbí òní já sílẹ̀ yọ̀rọ̀ Hadisi yìí Imam Bukhari gbé jáde ní nọ́mbà 65 nínú kìtàbù tafsir sọ́ọ̀tù Baqara abàdí bá wọ ẹlẹ́kẹta bá wọ kọ́ọ̀lì ta'ala ẹnu ọ̀nà tọ́lọ̀ lọ́wọ́ bá ti wá báyìí ní fàlá tẹ̀síwájú lè láyé dáadáa wọ́n á ti tẹ̀síwájú ẹbí ẹgbẹ akọgbẹ kalẹ̀ oṣù kejì oṣù kejì ẹbí ẹgbẹ kalẹ̀ fún àlá lẹ́yìn náà ti bọ̀rẹ̀ ní ọlọ́run òbí àkẹgbẹ́ pàtó ẹjọ́ bá gbèrò náà olè ìlọ sàlàyé fún wa yìí ètò burúkú náà tẹ́lẹ̀ kọ àwọn afáàlìyàn ní ọ yóò gbèsè náà ní ọ àwọn ọwọ́ ẹgbẹ́ gbogbo ẹ lẹ́ẹ̀ka jìnnà ẹlọ́dà máa wọlé mi láti wọlé báwo bàyáàdé kàdá ìrì wà á kì bàrì ààrà ẹlọ́dà tí ń ṣe àlàyé àwọn ìṣẹ̀lẹ̀ ńlá wà á kì bàrì ààrà àti ìdókòwò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بأكبر الكبائر قلنا بلى يا رسول الله الإشراك بالله عقوق لوالديه وكان متكئا فجلس وقال ألا وقول الزور وشهادة الزور ألا وقول الزور وشهادة الزور وما زال يقولها حتى قلت لا يسكت láàrin bẹ tẹ́jọ́ra ní yàtọ̀ lọ́dọ̀ àgbègbè orí yàtọ̀ díẹ̀ díẹ̀. wọ́n ní hadithi àbí bàtìrà tà lọ́wọ́ ṣùgbọ́n ṣáájú ṣáájú náà kí ni wọ́n ń pè ní wọ́n ń jẹ́jọ́ àwọn òṣèlú ẹ̀rọ yíyọ ìtumọ̀ làwọn olùkọ́ fi tú nílé tẹ̀lé ọ̀. Nínú àlàyé ìjọba tó lẹ́nu àbá tuntun, ọ̀jọ̀gbọ́ sọ̀rọ̀ àdúgbò. ولكبيرة لكل ما نهى عن الله عنه أو كل ما نهى الشرع عنه. وقوم تشريع بعد ما هي كبيرة، يعني جدا ọlọ ẹgbẹ kẹgbẹ ọ ní hajj inú àlàyé mi àtúnlẹ̀ náà má sí náà lọ́dún bá wọn ó ní gbogbo lọ́rọ̀ rẹ̀ bá parí pẹ̀lú náà pẹ̀lú yá pẹ̀lú pè pẹ̀lú lè rí ìyà pẹ̀lú bínú ọlọ́run kẹ̀dí rọ̀. àríkàtà àwọn olùwà àbúkátà ìwà àkìlì ìwà àti ẹ̀wọ̀n àwọn ní ẹlẹ́wọ̀n tó jẹ́ kẹ̀dí rọ̀ àti àwọn. kò sí ìwé oníjẹ kẹfì rọ kọ̀rọ̀ tọlá láti àgbè fẹsẹ nígbàlẹ ńlá kò sí oníjẹ O ọsẹsẹ kan tó jẹsẹ kejì òṣìṣẹ́ àríwú kan tó ti pa ilé gbára lé òfin jẹsẹ tá a pàtó tí sọ́dà tí gbogbo adá bá ti lè kú rẹ̀ ẹsẹ̀ báyìí á máa fẹ́lẹ́ gbé ìgbà ní kékeré ní ìṣègbè ẹsẹ̀ ńlá. kọ́tà tó sọ pé àfa ọ̀sán lẹ́sìn àbájọ ọ̀jẹ̀ lọ́ọ̀sálà àdìgbò àwọn ẹ̀wọ̀n tó á tún sọ̀rọ̀ kan. ìgbé kòtùrù sí jẹ́ kẹ̀mí rọ̀ pẹ̀lú ìsìnkà. bí ẹ bá wá foríṣẹ́ ọlọ́run kẹsẹ́ lọ́ọ̀lọ́ ọ̀dà kéré wá ní jẹ́kẹ̀lé ọ̀gbà ọ̀gbà tó lọ́tọ́ lọ́tọ́ lẹ̀ fún mùsùlùmí kéèyàn yí lẹ̀ tí ó kó ní jẹ́kẹ̀ ìbọn kẹ̀lé kẹ̀lé ọ̀rọ̀ tí ì bá ti parí tọ́wọ́ nu lẹ́sùn báyìí tí ń sọ pé ìtò tóbi jù lọ ẹ̀sẹ̀ ìtò tóbi jù lọ ẹ̀sẹ̀ àwọn ènìyàn láwọn àfihúnlẹ̀ ṣùgbọ́n àwọn aṣọ fún pàṣẹ nǹkan báyìí nínú hadith al-Bakrata yìí radiyallahu anhu. قال النبي صلى الله عليه وسلم على أنبئكم بأكبر الكبائر ẹgbọ́ máa fún yín nírò pẹ̀lú ìtòbi tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ nílá wọn lànà bí sọlá àtàlà ń sọ ní sàlẹ̀ àtà lẹ́ẹ̀mẹ́ta dẹ́gun bí lọ́la bí kọ́ yàtọ̀ sí lọ́dọ̀ sí wa. kọ́ọ̀lù bẹ́ẹ̀ la yà rọ̀ kúrò lọ́la wọ́n á nílò ìjọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni. abẹ́sọ̀ jíjẹ́ ọlọ́run ní asibaru ṣàlàyé àti ìṣọ́ra òṣèlúdà èyí tó fi tóbi jù nínú ẹsẹ̀ nílá òun náà ní ìṣẹ̀lẹ̀ ọlọ́run ọ̀sán àdàbò káà èyí tó tún kọ́ wọlé òun náà ní ọ̀hún tó ń pè wá ní lẹ́yìn ìṣẹ̀yà ti bàbá wọn mú látara akọ akọ bìmọ̀ ní kọ́tà ó gé lọ́wọ́ ó gé pẹ̀lú ẹ̀ lẹ́yìn. نوجي بالعقيقة ده عقيقة طريق يا الله يا اتقطع وعقوق الوالدين سيشة يا بابا ورجالا wọ́n nígbà tá a tẹ̀lé ìṣúná àtúnlá nígbà tí ibi ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n ká ló ń á ọjà ní lọ́rọ̀ gbọ̀ngàn tẹ́lẹ̀ ọjà náà wọ́n ọ̀rọ̀ eléyìí ọ̀gbà ìyọ̀rọ̀ kan ọ̀gbìn ilé tí yẹn máa ń sọ̀rọ̀ ọ̀gbà pàájì ìyẹn lè rọ̀gbọ̀. àwọn ìdálẹ́kẹ̀ ọ̀sọ̀ pé ijó tó bá káwọn ọ̀fẹ́ lára ìyẹn lè kú ìjó kọ́lẹ̀ sí tó kẹ̀kẹ́ àti tí ọ̀ka yẹn lára àti tí òní ká yẹn lára. ó fẹ́ pé ọ̀rọ̀ eléyìí ti kó ní àmà ọ̀rọ̀gbọ̀ kú sọ ìṣẹ́lọ̀ bí kò ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́lẹ̀ ọ̀rọ̀ èké ẹ̀ṣẹ̀ nílá ni. kọ́ọ̀là afáàlú bá ṣíra tà sọ wípé ọjà lọ́wọ́ tàlẹ́ àdì wọ́n ní fàmọ́ ìzàlà yóò kẹ́mi rò hàn án kọ́là níbi sọ̀lá àtàlà kò yé máa rìpíìtì ọ̀rọ̀ yìí hàtà kúnná lẹ́yìn ìtàkùn ọ̀sẹ̀dà táàbí gbọ̀ngàn máa ṣe é wọ́n wọ́n máa ṣe lọ dákẹ́ wọ́n máa ṣe kú sáka tó dákẹ́. ìyẹn ni wípé àbábẹ̀ tó fi mọ kékeré yẹn ṣe pàtàkì sí gan. àti pé kọjá sípò àkúkàrò òṣìṣẹ́ ọlọ́run ká sí wọn wá ní dákẹ́ ní tẹ́lẹ̀ òní gbẹ lẹ́nu. gbogbo pàdé ti wù yí náà ti yé wa pé ìjẹ́rìí èké ọ̀rọ̀ èké ọ̀dá. قال الله تعالى وجتنبوا الرجس من القول wàjúdẹ́ni wú ọ̀hún là wù ú. ẹ jìnnà sí kí n àrẹ́jìn àrẹ́jìta ìnà ọ̀hún. àbẹ mílẹ̀ là ọ̀sán àìsàn ìrẹ́jìta mílẹ̀ là ọ̀sán ẹ jìnnà sí ọjọ́ dọ̀tí ní òrìṣà wàjúdẹ́ni wú ọ̀hún là wù ú. ẹ sì jìnnà sí gbogbo yìí. Sọ nípa bẹ́ẹ̀, wọ́n làwọn àgbọ̀gbẹ́lẹ́ ìtàkùn sáà wọ́n máa tún kí ọ̀dà kẹ́ kó ti dákẹ́ ọ̀rọ̀ ìṣe ó tún yé wa láyé náà ẹ̀rí bákan náà àdìsí yàtọ̀ ife àmàlò ní ìkọ́rí nínú kìtàbí ṣàkàdá mẹ́mbà méjìléní àádọ́ta abàdí bá mú wọn ìlà ní ṣàkàdá tuntun ẹ̀ lọ́dẹ̀ ohun tí wọ́n sọ nípa jẹ́rìí. àwọn ọ̀rọ̀ tó tún jọ bẹ́ẹ̀ òun náà tún lélẹ̀ yìí òun ni hadith Anas Malik radiyallahu ta'ala anhu ẹ̀yìn pé yàrá ti léde tó ní yàrá. إلى النبي صلى الله عليه وسلم عن القبائل قال الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس والشهادة الزور. عن أنس مالك رضي الله تعالى عنه ولسئل رسول الله صلى الله عليه وسلم وفي الجلال عليه صلى الله عليه وسلم عن الكبائر نقع وجه الله ولا النبي صلى الله عليه وسلم في الاشراك بالله يقول صلى الله عليه وسلم Gbogbo ta fi ń fi lọ́run ní ẹ̀rọ àlọ́ fún ẹ̀dá ọlọ́run. Kì í sí ìyẹn nìkan. ẹ̀rọ fáwọn yẹn ń fi òkúta àwọn yẹn lẹ́nu sí i àwọn ń fi àlùjọ lójú wọn ọmọ rí àwọn yẹn ń fi mọ̀láyà àwọn yẹn ń fi òrìṣà tó yẹ pé kọlápẹ́ lórí owó òkú yóò fi láì àwọn yẹn ń fi gbogbo ọgbọ́n jẹ́ ìdá ọlọ́run yẹ́yẹ́ àbùgbọ́dọ̀ ló kú gbọ́dọ̀ tàbí fọ́lọ̀ àbùgbọ́dọ̀ kúkú. bí àdúrà bí ìpẹrẹ bí ìlérí bí ìgbáralé bí ìwà àánú bí ìwà rẹ̀tàn bí ìbẹ̀rù gbogbo àwòrán fún nǹkan rí àtúnṣe àlá. ẹ̀sẹ̀ tó kú pọ̀wọ́ nínú ọkùnrin ìwà ẹ̀dá yìí ẹ̀sìn má jẹ́ àgbà lójú lọ́pọ̀lọpọ̀ ọgbà wọ́n jọ máa ń rìn yìí o. wọ́n lè dé sọ́kùnrin ìgbà ọlọ́run bá sọ́kùnrin ọ̀gá lọ́sọ̀rọ̀ ọ̀gá ọ̀gá ألا نعبد إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك أي أمر ربك أتدار من أتوه طرف قليل إذ ألا تعبدوا إلا إياه ẹkùn gbọ́dọ̀ sí ẹnikẹ́ni àyàfi àlá ẹkùn gbọ́dọ̀ sí ọkùnrin àti pé wọ́n fi lè wá ní lẹ́yìn ní ìsàlẹ̀ àmì ẹ̀sọ́ sínú kẹ́ ẹ máa ṣe rere sí àti bàbá ẹ̀sà ìwà sí dáadáa gbà àti wọ́n ẹ̀rí ọjọ́ máa rí ẹni tó gbàgbà máa láyé wá nípa àdàbí láyé wá nípa àti ìsúnmáyé. Lẹ́yìn ìbọn yóò wá ní sọlá ní sọlá ọgbọ́n ọ̀sán nàbí ilẹ̀ ìsmáìlú bá a ní sọ́wọ́n ọ̀sẹ̀ gbọ́dọ̀ sálẹ̀ ní omi. ẹ̀rí méjèèjì ti jọba rẹ̀ káwọn bá ti ń ṣe lọ́lọ́run ọ̀gbọ̀dọ̀ tó tó ti bò. ìgbà pẹ́sẹ̀ tó tóbi jù òun ni kéèyàn máa fi ìjọsìn ilẹ̀ fọlọ́run ọ̀la dídàrí. èyí tó tún pọ̀wọ́ ilé náà ní kéde ọ̀ ìgbà ẹ̀wọ̀ ẹ̀rù tó gbà kọ́ lọ́wọ́ wọn sùpánù ọ̀tàlá tó lórí àwọn ìbáraẹni wọn. nínú ọgbọ́n ìwé wọn ni pé àwọn ẹni ẹ̀rọ àgbàdì wọ́n yẹ pẹ̀lú ní ìyàtọ̀ sí àlá wọ́n yẹ pẹ̀lú ní ìpapọ̀ mọ́nà wọ́n láyà kọ̀tù lóòdà nẹ́ẹ̀sà lẹ́dí حرم bí ẹni kan pa ẹ̀ kan pa lè bí abilé bàbá abilé adóso ìsinmi lọ́dún tó ṣẹlẹ̀ yà wọ́n lẹ̀ ló kó pa bí ẹni tó bá rẹ̀ wọ́n pa. ọ̀nà tó tọ́ nìyẹn ẹ̀rí wọ́n ní àwọn ènìyàn wọn láàyè snows fún ilé ẹ̀ka gbèrè wọ́n yẹ fàlùdáàlì àyẹ̀lùfà àtẹ́rù ẹni wọn bá ti kẹ́ gbogbo ìdáka náà bá káwọn ọ̀dọ́ láti gbogbo ìdáka yóò pàdé ẹrù ẹsẹ̀ rẹ̀ lọ àgbàdo àgbàdo ẹrù ẹsẹ̀ yá ná ádẹ́bí kele yàgùdà òkúta ìdáwọ̀dà òkúta bí ìdí òhàdà. àwa gbére sínú yàrá òhàdà lẹ́nu náà máa yẹ pẹ́rẹ́. ẹsẹ̀ tó tún fọwọ́ rẹ̀ ọ̀nà ni wọ́n ṣàhádà gbogbo ìwé ìdàgbé tẹ́lẹ̀. jẹ́ni tí ò sojú èèyàn ẹ̀yà máa sọ̀rọ̀ àtúntò ìṣòro yìí adẹ̀sí ń pín nínú àwọn ọlẹ́sọ̀ alágbàgbọ́dà. ó ṣe bẹ́ẹ̀ o torí ìpín lè gba ìjẹ́ lọ́wọ́ lábá kí ẹ lọ parọ́ àwọn ẹni tẹ́lẹ̀ ká fún ìjà láti fún ìrọ́ nídìí fà. ìrọ́ nídìí fà ọ̀dọ́ kò lè fi ìjẹba ẹlòmíì ọlọ́dún ọjọ́ orí rẹ̀. ìyá ń jẹ ní yìí lóòótọ́ ìyá ń jẹ. àwọn ọmọ sọ̀rọ̀ bí ṣe wù àti máa ń mú ní ìjọba o. Gbàtà lásẹ̀gbà rẹ̀ lọ́wọ́ bá wọ̀ èèyàn ní bùkátà tó dáwọ̀ fún lẹ́sìn. Ọba ní kálọ̀ fún ó ní kí ni tó fún olóde ẹ̀sìn rẹ̀. <laughs> Ẹ ní sòrò gẹ̀ tó wà ní ogun bẹ́ẹ̀ lágbára àwọn tó bá rí bẹ́ẹ̀ ní òní mọ́ léṣe dandan mọ́ báwọn fẹ́ mú nǹkan wọn wá èyí lè gbọ́ sáré wọn á fẹ́ yọjú kó ní ṣòro gan ó ní ṣòro gidigidi gan bẹ́ẹ̀ dẹ̀ ń dábàá ti dáàbọ̀ ẹnìkan lọ sí ìdẹ̀sẹ̀mẹ́ lẹ́yìn tó ń sẹ́ńdì owó jà rẹ̀ bọ́lá àwọn súnmẹ́ǹtì là àwọn ẹni yìí kàwé wò lẹ̀ sí wọn wọn níbẹ̀ wọn ẹni tó bá ní ṣòro gidi gan wọ́n dà tó wà ní ìkànnì àti wọ̀ṣídà ẹ̀hẹ́ bó ti rí yẹ ẹ tó wà ní ìkànnì wọ̀ṣídà àwọn ènìyàn wà nílé mi lọ́dọ̀ bàbá jẹ́ ẹ̀ tí wàá wò ká ti gbà jáde kí n pé láwùjọ tó ní bùkátà ti wá ní bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ìwádìí ẹ̀kọ́ one ẹ̀kọ́ two ẹ̀kọ́ three àtàṣà. sọ̀rọ̀ yẹn ti clear bẹ́ẹ̀ ìgbà táwọn ènìyàn wà ló sọ̀rọ̀ ń sọ̀tọ̀ wọ́n sákàwé wọn ò rí iṣẹ́ wọ́n ti bẹ̀rẹ̀ kéwù àwọn lè gbowó lé kéwù já ọlọ́wọ́ sọ wọ́n padà fáwọn olùkọ́ tí wọ́n máa fi lọ máa bọ̀ á sì lọ́wọ́ tá a máa fi kú lé kéwù dé. tó nípa bẹ́ẹ̀ ìjẹ́rìí èké ẹsẹ̀ ńlá lòun náà ìmọ̀ mùsọ̀rí wọ́n ti hadith ilé iná ìjáde ní ìjọba tó yẹ ìjáde ṣàkàdá wọ́n fi ọ̀sọ̀ nípa ìjẹ́rìí èsì. Hadith mi ti àdúgbò báyìí bí abẹ́ sísàlàyé ẹ̀sẹ̀ ńlá ètò tóbi ìṣòro àwọn ẹ̀sẹ̀ ńlá. Òun náà ni hadith àti ìwẹ́rọ rọ́dí ọlọ́run lọ́la ẹ̀. اجتنبوا السبع الموبقات قالوا يا رسول الله وما هن قال والشرك بالله والسحر وقدر الوجه الذي حرم الله الا بالحق واقل الربا واقل مال اليتيم واقل مال اليتيم وتولي يوم السبت وقتل المحصنات المحصنات الغافلات آه. ẹ̀rí àdéhùn eléyìí ó tún láwọn ẹ̀fẹ́ ẹ̀mí ìtọ́gbà wa. ó láwọn wa. ọlọ́dọ̀ ẹni bàbá ẹ̀ṣẹ̀ sábà. Ọdẹ àwọn ẹ̀ṣẹ̀ lílá wọn méjì. Ìtumọ̀ rẹ̀ ni bí wọ́n ti hà sọ́rọ̀ rẹ̀ lórí méjì. Wọ́n fi Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu wọn ti lé wò. Yíkí ẹ̀ṣẹ̀ lílá ṣé méjì ni? Abdullahi wò. Ẹ̀ṣẹ̀ lílá ṣé méjì lọ kódà wọ́n tún gbé gbà wá mi lọ́dọ̀ ìfẹsẹ̀ ní láti sẹ́wọ̀n rẹ̀. wọ́n tó ju ọ̀pá ọ̀gá tẹ́sẹ̀ èyí kò ju ọ̀yìn náà. wọ́n ní alẹ́ wá sùnmọ̀ fún olóngbè yẹn wípé alẹ́ sọ pé kílẹ̀ kàrá ẹ̀ sábà méje tá a fẹ́ máa kàyé wá nínú àwọn ẹ̀ṣẹ̀ ní ńlá lọ́sọ̀ fún àtàwọn àìmọ̀ òbí hàn lọ́sọ̀ fẹ́ sọ ní pé ipò báwọn ẹni wá ipò wájú làwọn ẹ̀dẹ̀ yìí wà. wọ́n tún pọ̀ lọ́jàrá. àdìsí àti ìmọ̀ ẹ̀rọ yìí wọ́n ti ọlọ́ọ̀ tẹ̀lé àná. wọ́n lọ́wọ́ látọ̀dọ̀ àlẹ́ ìsúná àlùfọ́lọ́mù ẹ̀jẹ̀ sẹ́ni kò sẹ́ni àìmọ̀ òbí hàn. ẹ jìnà sí àwọn ẹ̀sẹ̀ méje àbúrò méje tí máa ń pani rẹ ẹ tí ó ń pani rẹ. Kọ́ọ̀lù ya Rasulullah ọwọ́ adé olórí ìjà ọlọ́run wọ́n máa bó ẹ̀ kí làwọn méjì yẹn ìjà ọlọ́run níbẹ̀ ọlọ́ àdàlọ́ ọlọ́dà ṣe ìgò ìlà ìgò kìnìyàn. Ẹ̀yin ló mẹ́la ń kà sí kó àkọ́kọ́ ládìgbà yìí. Ẹ̀jẹ̀ nìkan kan ṣáájú òun rárá ẹbọ ọlọ́run kọ́ làwọn alẹ́ wọn ẹni fẹ́ dàbí láì sọ̀rọ̀ ọdún mẹ́ta ìdí bẹ́ẹ̀ lọ́wọ́ àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀sán ìwà ìṣẹ̀lẹ̀ fún mi ọba níjà àná àkóso ẹ̀ ọ̀sán ọlọ́run wọn gbé mi jìnnà àti gbogbo àwọn ọmọ mi ká má bọ̀ nìṣà àdúrà àdúrà lágbára ọjọ́ ìjẹ́ fi máa pa nínú jẹ́ fífọ́ yìí ẹgbẹ́mọ̀ kọ̀ọ̀kan pé bẹ́ẹ̀ wọ́n fi wàhálà wáyé ìjà wa pẹ̀lú ọba kọ̀ọ̀kan fún wa. àwa ti àtúntò pé kí wọ́n bọ̀ wọ́n àwọn ti fẹ́ lè pọ̀. bí ìbá ti mọ̀ fún wọn ṣe yẹ mẹ́rin ní adọ́ pẹ̀lú ẹ kọ́ lẹ́tà kan bí ti wá ní o bẹ́ẹ̀ ilẹ̀ ti wá ìka àbáyé pẹ̀lú ààrẹ ìṣòwò tí ọ̀sán wa yọ. wọ́n ti kọ́ lẹ́tà tàbí lọ. gbàdá wa ní kí àpá àìlẹ̀gbẹ́ tó tẹ̀sí ìgbàgbọ́ náà rẹ̀ àpá àlékòlù. Tọ́lá ní àfẹ́ bá ti lè ṣe bí àwọn òní ìgbà àwọn òní ọjọ́ ìyọ̀ ọ̀dá wa. Tọ́lá kan kì í ta gbàgbá lẹ̀ pẹ̀lú rẹ̀. Bẹ́ẹ̀ làwọn ti wá ní ìwájú ọ̀. Ọlọ́run jẹ́ ìfẹ́ tí máa bá lórí dé nígbà. Ẹgbẹ́ wọn lọ gbà àgbà ẹtí lọ sẹ́sìn pé pé jésù lọ́lọ́run ẹ wá ní sẹ́sìn ìgbàgbọ́ ní sẹ́sìn kèfèrí tọ́lọ́ bá náà lọ́sẹ̀ làkọ́lé sàfàrọ̀ lẹ́bí ẹ̀ kọ́ ló ìnà ọmọ àtàlẹ́ sẹ́yìn ọmọ fáwọn kì í lóore ọmọ ọmọ wí ìnà ọmọ àtàlẹ́ ìgbàlá ó mẹ́ta lọ sọ lọ́lọ́ wọ́n ń gbé jáde pé ẹlẹ́sìn ìgbàgbọ́ kan wà láàrin àwọn ọmọ tẹ̀lé ẹbí ah! ẹlẹ́sìn ìgbìrì wà láàrin àwọn ọmọ tẹ̀lé ẹ̀fẹ́ gbà tá à ń bẹ́ẹ̀ sùn láàtọ́ lábẹ́ ṣe ti mọ́ta ń jẹ́ òní. wọ́n á nígbà bàbá dọ̀n fámìlì àwọn ìlú kú wà fẹ́ mi. táwọn àkìlì tẹ ẹ̀fẹ́ kẹ̀kẹ́ fún wọn tó gbogbo ilé ọ̀run fẹ́. òjijì ọlọ́run bí wọ́n ti ẹ̀fẹ́ nǹkan. làyé rìtò ni mùsùlùmí ni káfíọ́ ẹ̀mí mùsùlùmí làwọn mùsùlùmí ọ̀gbọ́n ju kìrìkìrì ọ̀rọ̀ àjọ ìṣẹ̀sìn kan náà. ọ̀rọ̀ yẹn kí adé ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbọ́ yìí náà yẹ kò kéde lọ́wọ́ àṣọra fún ọ. wọ́n kọ́ yàrá yẹn lọ́ta rẹ̀ wọ́n ṣàdúrà àtàwọn àtọ́gbọ́n wọn ó jà bọ́ ìṣà. wọ́n ti sẹ́yìn ọ̀hún ìdán. àwọn olùmọ̀ wọn máa ń sọ pé kéèyàn padà àti kéèyàn padà sí àtọ̀fẹ́ láàárín àríwọ̀ ọjọ́ ní àtọ̀fẹ́ mẹ́ta. bẹ́ẹ̀ lè kọ́ láti fi ṣàlàyé fáwọn èèyàn fi tẹ́sí. Lẹ́rù ń bà wá. Wọ́n má jà wípé ẹgbẹ́ máa padà kọ́ ilé òun náà padà máa di iná. Torí bí ẹ bá ní nǹkan tó à èèyàn sọ wípé àdá gbogbo ẹ̀ ló ń bẹ́ ń bẹ́ Má lérò pé kúrò yẹn. bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe nítorí ipa àtúmọ̀ agbágadá kaná náà lè sọ àtẹ̀lé àkókò báyìí. kẹsí pé sọ̀rọ̀ ní báàlọ̀ gbé kaná o. torí bẹ́ẹ̀ bá rí tí wọ́n ti máa fún àwọn agbágadá kaná àwọn tí ń dọ́gà tí wọ́n ń dọ́pọ̀ lọ wọ́n bá bàbá bàbá wọn wọ́n ò torí ọlọ́pàá bàbá wọn torí òkúrí o. tọ́wọ́ àti wọn arẹ́ni tọ́jú àlùdọ̀ wọn kò mọ̀ kì í gbàgàdà kaná. bẹ́ẹ̀ nìkan tẹ̀ ẹ̀gẹ̀ yọ̀ nítorí àwọn aṣọ ìjà rẹ̀ ní pípé kọ́dà bí ọ̀ lágbádá kẹjọ sọ fún lágbádá tó gbé kalẹ̀ tó bá sọ̀rọ̀ bínú rẹ̀ lásán lè mọ́ sí mẹ́sì. nígbà tí mo wà lọ rí sàkà wọ́n á máa lọ fún àwọn ọmọ ọ̀gá mi àwọn ti di pòfẹ́sà mi ọ̀lọ́gáyì àmì ìjà àkórí ní abẹ́rẹ́ ìjọba wọ́n lọ fún wọn pé wọ́n lọ ká àwọn ọmọ tó wọ̀ lẹ́yìn òkú náà nígbà yẹn. Bí ọba kẹsì wò sí ọba àfàǹfẹ́ ìgbẹ́ ọ̀nà o. Kódà ọ̀rà bọ̀ ọ̀rà ìdílé kẹ̀lú. Ìgbà tó jáde wá gbọ́, ọ̀gá ní àbí mo dá padà sí ìgbẹ́ ìgbẹ́ oúnjẹ. Àmọ́ àti òun oúnjẹ o. Ọlọ́run máa ń rìn látàdé ìdálọ́gbẹ̀gbẹ̀ olówó gbà. Ẹni ọba dẹ̀ mọ̀ bẹ̀ yọ ọmọ ojú ọ̀n pè wọlọ́ọ̀hì wọlọ́ọ̀hì nígbà mi máa ń rìn sí máa ń rìn dé ojúdi bẹ́ẹ̀ ni màá gbé látòkè tó ti òkun ló wà yẹn wọ́n lè ti ti torí wò pé tí bá ní kí n máa mú owó tó fún mi pé kí mo lọ fi go mọ́tò èlò ní òkú gbogbo owó oṣù tí ń gbà kò pé two thousand naira èdè ìdíkọ́ owó kọ́ bá ní ilé ìlú nígbà yìí ọ̀la ọ̀já rẹ̀ ha ha ìdòdì wa gbòdò yìí ọ̀la kan mú ọ̀la kan mú ọdún àbàtà fún abẹ́lẹ̀ yìí abáyé òru ó jẹun gbogbo gbèsè ayé ta dẹ̀ lò nígbà tá a tó àníjáde àníjímọ̀ nìyí àárọ̀ láti ṣe pẹ̀lú kọ́pì yẹn láyé ọ̀gbọ̀n fún àjọ máa kọ́ wọ́n ti máa ń kọ́ fáwọn ọ̀gbọ́n dẹ̀ kí ni ṣe yí gan-an.

téèyàn bá lọ nílọ lọ béèrè pé wọ́n ní àgbà tí ọwọ́ wá ọgbẹ́ kí ni ó ń bèrè ọyá lọ gbákólẹ̀ ọgbákólẹ̀ ọlọ́gbàkátà ọgbọ́dì ó ẹ yìí kò ẹ béèrè pé bá sì ń ara yẹ ẹ dákun pé bàbá ẹ lọ́ máa wà lójẹ́ ọgbọ́n òṣù ó dábàá bí rájá lọ́wọ́ ilé ọ̀gá mi ní òbí fíìlì ọ̀rọ̀ aṣọ fún oṣooṣù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ agbó fún àbí ó tún ra bàtà fún ìjọba ìlọ́gbà èmi àtọ̀dé àríwá àjọ pọ̀ ọjọ́ kan láti yàrá ètò àlọ́sílé mo fẹ́ gbé ní lọ́jọ́ yìí. wọ́n sì ká sílé ìgbé ẹ bá ní ìsìnkú ẹni tẹ bá fẹ́ lu ẹ tọ́ka sí máa bọ̀ yìí. Ibi òsì ẹ̀ mọ̀ pé gẹ̀gẹ́ ń tẹ̀lé. Sọ ọ̀gá náà ń sọ̀rọ̀ yẹn máa ń ní àánà tó mọ̀ wá. Wọ́n bá wù kíkà ẹni fún mi léka ní bẹ́ẹ̀ ní fúnra ara yìí ni o. Wọ́n bá ní wọ́n náà yìí ju gbogbo ọ̀rọ̀ títí làwọn máa bá mi sọ. Ẹbí bùkátà ti tẹ̀lé ọmọ ilé yìí. Àkọsí ọlọ́jọ́ gbàdá gbàdá bá gbúrò ojú kí n lọ nìyẹn bàbá yẹn ti wá lọ tó lọ kí nílé ṣéèkù wa àwọn afọ́jú orí ìdílé àfáà ni ṣe ọ̀gbẹ́ni ìdíwá ọ̀gbẹ́ni ìdìbòmá iná bá pọ̀ nínú ọ̀pọ̀ ìdílé àgbáyé ìdìbòmá níbẹ̀ ní faruku oníkìtìfà ẹ̀gbọ́n làwọn ṣe ọ̀gbẹ́ni jẹ tí wọ́n sì jù lọ tí ò tó bẹ́ẹ̀ kọ́ bá pàtàkì wọn torí mo wà ń bẹ̀ ìjọ́sìn àbá àgbáyé ìdìbòmá yẹn jáde láyé tí gọ́ọ̀fẹ́ làwọn àlè ó ń kí sì báyìí ọ̀sẹ̀ wà sí ọ̀dọ́gba ni tí wọ́n fẹ́ẹ́ rí sàdúkìrì tẹ̀lé kò lóhùn kẹ̀kẹ́ lọ́wọ́ ń gbà ẹ̀. fámìlì àti kẹ́rẹ́ wọn jọ wà sí sheikh àtẹlọgẹ́ni àgbáyé ìjọba ìjọ ni. tó inú wa bí ọ̀gá ọ̀gá wa ní àá àá tí yẹn bá lóhùn òṣòògùn kàmọ́ ẹni tí ó sì jẹ́ òtún máa béèrè. ṣé torí ìpàdé wájú alùsùlẹ̀ lọ́mọ àríbí báyìí bí sí lọ nìyẹn. tí ló bá yẹ fáwọn olóògùn tí wọ́n rẹjú ẹ̀ bọ́bá yẹn fáwọn ṣe é kún bẹ́ẹ̀. ọlọ́pàá yẹn náà rí tó wí láwà ní àbá ọ̀ àmà rẹ̀ sí. kódà ọba wí láwà ní kankan olùṣàmọ́gùn ti lárúbáwá àtọ́jú bá ẹni ọ̀wọ̀ lẹni tí ń bọ̀ yìí ṣé ìbá ti tó ọlẹ́wù ṣùgbọ́n a túmọ̀ pé kí ẹ lọ ra wọlé lẹ́mọ̀ tó di èsì túmọ̀ kára wọlé mọ̀ ọ́ àtẹ́sẹ̀ ló bẹ́ bó ti lọ iṣẹ́ oògùn wọ́n á sọ ní iṣẹ́ ẹ̀ṣẹ̀ ní ńlá yìí ó sì lè kó bàrù báyìí. wọ́n á ní sẹ́sì sẹ́sì àbí kéèyàn kọ́ bí láti lọ nìyẹn. a nílò àwọn olùmọ̀ tí wọ́n ní àgbàmẹ́ láàrin méjì. ṣíṣe òun lè wọ̀ pé kíkọ ọyọ rẹ̀ dé wọ̀. nítorí pé èèyàn lè kọ láti lè sọ fáwọn èèyàn pé iná ní iye ẹ má lè di rẹ̀ mọ̀ dáhùn ìwọ́n àwọn ọ̀gá ń sọ wà lára ẹ̀rú ń bá àyẹ̀ bí láti lọ nìyẹn. pété yẹn bá ní àwọn oògùn kan tí ń jẹ́kẹ̀ ní ọwọ́ níjọ́ tẹ́lẹ̀ kẹ́ bá tọ́ yẹ̀ ìjọba nìyẹn lè gbé rẹ̀ ní ọ̀gbẹ́lẹ̀ níjọ́ kẹ́yìn ni màá ti dáwà ní ìdásẹ̀rí à ẹ̀fẹ́ wọn fi mọ̀ pé yẹn ń já àfáà láti jọ́ nìyẹn láti ọgbẹ́ à ìgbọ̀n nígbẹ̀ẹ́ bí a kan àwọn ọ̀gá wa wọ́n ní sàtà àwọn olùwà lágbègbè mo ní ṣèkátà máa fi bá wọn sáwà dàbí ẹ̀. ẹ̀gbẹ́ kẹta ọ̀sì ọ̀la náà tó gba ìdí ni. wọ́n ní bàbá máa sọ fáwọn wípé ìmẹ̀ lójú ó sì máa gẹ̀. ìmẹ̀ lójú pẹ̀lú ilé Ìlọrin ẹ̀wọ́n tó fi sọ ó sì máa gẹ̀. wọ́n tọ́gbọ́n fi àwọn àbá wa sáwà dàbí pé ó dáa fà lù ú lọ́rùn fún yẹn wọ́n láwọn náà wú túnjọ́ ìkan wá ń sọ báyìí ẹ̀kẹ́ jáde bá ti pa afẹ́kẹ́ máa súnmọ́ wa. ẹ bá tó lọ oṣù mẹ́fà àbóṣù mẹ́rin lọ́bẹ̀ ìwé ijó oyún náà jà mọ́ àwọn òṣèṣe kó ti pẹ́ mi sí ọ̀rọ̀ oyún ní sábẹ́ tí mo yí wọn láyé owó ní òrè ọ̀rẹ́ rẹ̀ ló ògùn ọ̀fẹ́ gún ìyàtí tálẹ̀ orí wọn jọ ń tàbí tálẹ̀ tàbí tálẹ̀ wọ́n tọ́ ọba ní yẹmẹyẹmẹ dé òbí ẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ àgbì bá a mọ́ ẹlòmí ọ̀gá tó fi kúrú aláì ní ti tẹ̀lé òun kú ní o ọ̀gá ti kúrú aláì náà tó yẹ̀yẹ́ dànù aláì nílẹ̀ dànù yóò lórí odò ọgbà orí mo sí wọ ìsàlẹ̀ odò ọgbà ni ó sì dá wa lójú dáadáa ẹnìkan máa sọ wípé nígbà tí wọ́n mọ̀ ọ́ mọ mọ ọ lóye mi èké lọ fẹ́ máa fi wúyà lójú pẹ́ ó yé dáadáa gbogbo ẹ̀ pátá làwọn olùmọ̀lẹ́ ẹnìkan àwọn ìdarí kan wà ní ìbẹ lórí òsì kankan lórí lọ àwọn àti fífì ní lórí kódà ó burú débi pé lò pé ọyá máa mú àgbo Gbogbo àwọn àbọ́dàmì lágbẹ̀ tó máa ké sí gbọ́ aláboyún wà àti owó ní kọ́ máa ń pé kọ́ máa lọ lágbẹ̀ tó lè àbí ọmọ mùtọ̀ láàbù bẹ́ẹ̀ máa béèrè. Tó torí bẹ́ẹ̀, àmà bẹ́ẹ̀ máa nì lọ́wọ́ ni. Wọ́n bá wà lọ́wọ́ èèyàn ní sáláì má rẹ ni tí ó fẹ́ kú káàdà rẹ̀. Yọ lọ tọ́ yẹn. Torí ẹ̀ wò pé ọ̀wọ́ máa ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ à ọ́ta àfa àlànà lọ́kejì ni sùtá dé bá. Ẹnì bẹ́ẹ̀ sí àbá ẹ̀dàpọ̀ ẹ̀dàpọ̀ oríṣi oríṣi oríṣi wọ́n lẹ́sìn ìgbà tá a wà ní ìsàlẹ̀ pápá bẹ̀ tá ní gbogbo kẹlẹ́ lọ́wọ́ ọmọ ìyá aláwọ̀ èdè ni wọ́n á tẹ̀lé àwọn òṣìṣẹ́ àgùntí àwọn èyí sọ̀rọ̀ àgùntí yẹn pé títí ọba àjàrí títí ọta ṣùgbọ́n láti ọmọ pàápàá onílẹ̀ ìyá wàláyà garaga ìyá fúra mọ́lẹ̀ ẹ̀sánú àfáà ẹ̀dá kùnú àwọn ilé yẹn níta ẹ lọ sí lọ́kọ́mọ yín kí ó sì làwọn ńlá kó ti mọ̀ pé gbogbo bí irú àgbàgbàdà kanẹ́ gẹ́gẹ́ máa ń ṣẹlẹ̀ mọ́kànlá yẹn la wà ń gbà yẹn. sọ̀rọ̀ yẹn gílé abẹ́ bí àlọ́ jẹ́wé ká máa fọ ọmọ lọ ká máa fi gún kẹ gún tẹ ó sì lè jẹ́ bí ó lè dà kẹ́lẹ̀ yẹn ń bá kí. <laughs> ṣùgbọ́n làkọ́ láti mọ̀ fáwọn àbá àti bá ń ṣe bẹ́ẹ̀ tí ẹ bá sọ ẹ̀wọ́ àbá nǹkan mi fẹ́ ṣẹlẹ̀ nìyẹn nígbà ó dá kí yẹn bá ní lọ́wọ́ èyí tí wọ́n lè máa ní lọ́wọ́ bí mẹ́rùn bí ìjẹ̀bí òfìgẹ́sì àwọn òògùn ẹ̀dá tó àgbo táwọn ọkùnrin ó lè gbágbágí tí òṣò gbogbooro nínú tó fi ébẹ̀rẹ̀ níbi ibà gbogbo àwọn ọ̀kẹ́ dáadáa tí yẹn bá ní lọ́wọ́ nìyẹn tọ́lẹ̀ àwọn nǹkan ogun àdáyé. Nítorí bẹ́ẹ̀ nínú àwọn nǹkan tó lóun tó bá bá ìlú yẹn sẹ́yìn wá. Sẹ́yìn wò yẹn á mọ̀ pẹ̀lú wọn máa pè ní oògùn tajà oògùn sọ oògùn ń ṣe yẹn lóṣù náà. Wọ́n máa fi ya tọkọtaya. Àwọn mí máa ń ṣe olè jókòó pàdé ìgbọ́n ìkọlù Àwọn mí máa ń ṣe olè jókòó pàdé. Pẹ̀lú ọ̀dọ́ ọlọ́run náà ni ó ẹnì kan máa ń sọ pé ọmọ òun bí lọ́ọ̀rù rí nàbí yìí mìíràn àhàdé ìlà ìdí ìlà àwọn míì máa ń ṣe pé pé lè yọ mú màá lè pẹ̀lú ọ̀jọ̀ ọlọ́run àti ìtọ́jà gbèlè pé kí ẹ̀rọ gbé ní ẹ̀rọ aláwọ̀ ẹ̀rọ. má lọ kọ́ ọmọ ẹ̀wọ̀n ọ̀palẹ̀ pé tó bá mọ̀ ọ̀dọ́ jẹ́ òní fẹ́ máa lò. bákan náà ọkọ̀ nínú ẹ̀sẹ̀ tó yẹ kó bá wọn balẹ̀. ẹ̀mí wo alẹ́ ti hàwọn ọmọ wa rẹ̀ bí ìyá rẹ̀ èyí ló fi kọ́lọ́ wọn máa sáré ọ̀tá láti ní ìwọ̀n àyàfi lọ́dọ̀ sọ̀tọ̀. nínú àwọn ẹ̀sẹ̀ tó yẹ kó bá balẹ̀ fún lẹ́nu àti òbí ìjẹrì bá gba àwọn ilé ìbáta tàbí ẹ̀rú nínú àwọn ẹlẹ́jọ́ wọn ní abẹ́kúta ìjẹrì bá owó ìlú ìgbésí ìdàgbẹ́ ọlọ́run asọ̀yọ́ níjẹ̀jọ́ nínú àwọn pépè máa jà ẹni tó jẹ rìbá àtàwọn tó fi èlé rìbá jẹ pẹpẹ àti akọ̀wé rìbá àtàwọn tó ń jẹ rìbá rìbá. bákan náà nínú àwọn ẹ̀fẹ̀ ìdílé kó karùn-ún bá ní sáà nínú sùlá àtàlá kàwọn láti yọ máa nìyẹn tí jíjẹ owó ọmọ òun tẹ̀mọ́lẹ̀. ẹlòmíì ọ̀sán pé ìwọ àti bàbá ẹ̀ gẹ́rẹ́ àjẹmọ́ ẹ̀rí ẹ̀rí àwọn àtọ́lẹ̀ mẹ́wàá wọlé àtàkùnú àwọn àlàyé wọlé àtàkùnú wọn àlàyé ìpínlẹ̀ ńlá ilẹ̀ bí ní àkàtà ẹni ìjẹ́ ọmọ ọmọ òun àbí lọ́nà tó ta òun náà ní kẹrin alábi sí bísíǹsì ti gbé o òun tó bẹ̀ kọ́ má jẹ́ mẹ́tò rò lówó wọn lè máa jẹ́ mẹ́tò nígbà tó fi ń rẹ̀ bákan náà nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tó lè kó parun báyìí wọn náà ni wọn sọwọ́ ní ìyá wọn sà ìyá yìí padà lọ́jọ́ mú gbogbo ayé lẹ́yìn náà la ti pẹ̀ lójú nínú àwọn lẹ́kọ̀ọ́ wa ní ẹ̀gá lọ́rùn ẹ̀rí ní ẹ̀ka ní ọjọ́ ògbó. kéré pé yẹn lọ súnra mú ọ yẹn lọ súnra mú ẹ ọ̀ báwọn bí ọkọ̀ bí àgbo gọ́ọ̀mẹ̀ yìí lọ ọlọ́run máa ọlọ́run máa gbára wa ní ìlú sáà. ẹ̀dígẹ́ ìdílé ìdìwọ́yìn ìyá ọmọ sáà ní ọjọ́ ìjà ó yẹn lọ súnra mú. àbí bẹ́ẹ̀ kọ́ èyí rí wípé àwọn ya yẹn ti ju lọ pé ìparí ọ̀rọ̀ tó padà wáyé ló sọ́dún àǹfààní àlẹ́ àlẹ́ ọlọ́run àmì wàá ní wọn á nà ìlú ọlọ́run fi fúyẹ̀ rẹ̀ fún yín tí yí gbé ń tẹ̀sán wá jọ twenty ní ẹ̀mú orúkọ ọ̀sẹ̀. wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hundred yóò borí kí ni o yóò borí one thousand. sọ́kọ́ bá ti wá di bí àwọn ẹni tí ìyẹn rí kìí ṣe haram rárá káà gbọ́dọ̀ lọ́sọ pé nìyẹn kó síbẹ̀ ẹ̀sẹ̀ ńlá o. ẹ̀yin jẹ́ hundred ẹ wo bẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti ti lọ pẹ̀lú òkìlì lọ. Ìyẹn lè ìyẹn lè sálọ. Òkú rárá ìyẹn sálọ. Ọ̀nà méjì èsì sáyẹ̀ máa ń gbà wáyé ọ̀nà àkọ́kọ́. Òun ni kéèyàn lọ túnra kú. Ọ̀nà kejì òun ni kéèyàn lọ sọ́dọ̀ àwọn bí àkàn àwọn ikọ̀ kan. Bẹ́ẹ̀ wọ́n lọ́sẹ̀ rẹ̀ bíbí. ẹnìkẹ́ lé sí ọmọ ẹlú yẹn ni ó lọ sí ẹ tí wọn bá tó bẹ́ẹ̀ tẹ̀lé mi lọ bọ̀ wá wá ní o ah, kò sí ìyẹ yẹ rárá àwọn òsì nígbà tí lu èké sí wa ọ̀ ń mi àbí ló ń lù mí bá tó bẹ́ẹ̀ ọ̀yá ìwọ ìsì mu bọ̀ àyókù rẹ̀ ẹ̀kọ́ ọ̀nà àkọ́kọ́ òun ni kéèyàn lọ sọ̀rọ̀ àbò fẹ́ lọ bọ́yá ọ̀tá ti fẹ́ bí ìbọn bẹ́ẹ̀ ní ìlú ogun ayédáyé ìmọ̀ ọwọ́ fẹ́ lọ pọ̀ tàbí ọ̀kẹ́ mi. àbí kìíní ọ̀fà ló yẹ ń ta yẹn kò sí ní bẹ̀rẹ̀ yẹn fẹ́ lọ fún mi yẹn ìyẹn lè sá lọ sọ́dọ̀ àwọn ọ̀kẹ́ tó náà tún pọ̀ sẹ́gbẹ́ kan ìgbà ọ̀dẹ̀ nílé yóò fi ẹkú gbé lọ sọ́dọ̀ àwọn ẹ̀yẹ rẹ ó sì aṣọ bọ́ọ̀lù nù báyìí ẹtíkẹ́tì bẹ́ẹ̀ ọ̀lẹ́gẹ́ ni ẹ ọ̀lẹ́ míì tó tún kú jàmá òun ni wọ́n pọ̀ ju láti sùn wa lọ hundred ni wa àwọn ti lọ bí five hundred àbá àbá ìyẹn bẹ́sẹ̀ sọ̀rọ̀ èyí ṣe aráàlú nílé ẹ̀rọ ká lọ sọ̀rọ̀ yẹn ti gbé à torí báyìí káwọn ẹni yẹn ti yọ̀ lẹ́tọ́ áá. tí ẹni márùn bá kí yẹn mọ́lẹ̀ wọ́n fà yẹn débi kan ó bó ṣe àwọn ẹni márùn yẹn irú àwọn tá a jọ lẹ̀ ilé wa bẹ kùsì kaná yọ máa yí ilé kaná àbóbìnrin bẹ láàrin ọ̀rẹ́ àjálé máa lọ ní kiri tó jí lọ́wọ́ yọ bí márùn kí yẹn ní ìlú lọ ìlú lọ níwọ̀ nígbà tó ti lè di pé kó ju tàrú tù lọ bí ẹ bá bẹ́sẹ̀ sọ orí bẹ́ẹ̀ ká bá sin àdéhùn yẹn tù wọ́n kọ́ sọ̀lì mọ́ sọ̀lá di alimọ̀tìmí náà ti lọ́wọ́ àti lílẹ̀kùn sinimá alimọ̀tìmí náà wọ́n làwọn náà ní alẹ́ àbífà obìnrin tí yóò ṣàṣẹwọ́ oríṣi ìtumọ̀ wọn bí wọ́n lè súnmọ́ ọmọlúwàbí wọ́n lè súnmọ́ ọmọ mùsùlùmá ìgbà ìgbàjẹ́ mùsùlùmá ṣùgbọ́n wọn lọ́ọ̀ dára àìlá ẹni tí èso àtẹwò èso ní ẹ̀rọ̀tẹ̀rẹ̀ kí ẹ̀ wá lẹ̀ kódà ọkọ̀ ẹ̀gẹ́ tó ní gan ó tó di pé wọ́n ó sì sáà nípẹ̀ lára wọn yóò ra owó ẹ̀bẹ̀. ẹ mọ̀ sórí ẹ̀ máa ń ṣẹlẹ̀ fún bèrè yìí kò láìsí wàhálà rẹ̀ oníwàhálà ló ń kà ní. èso òun náà ń kọ̀kẹ́ láìsẹ̀ ọkọ̀ sẹ́ẹ̀bẹ̀ ìdáhùn ilé tó kàkà lọ bá ń kúta joseph ẹni yẹn ni ó ní àìfà oníhẹrẹ obìnrin lẹ kí ẹ wá lọ parọ ọdún náà alimọ́kùnrin náà tí wọ́n tún nígbàgbọ́ àlọ́kọ̀ òkìlá ẹ̀ òun náà ti ẹ̀gbàgbéra kọ̀ọ̀bọ̀ gbà wọ́n sì sọ fún mi kí wọ́n máa ti wọ́n máa lábẹ́wò ni ẹ̀ ẹ́ kí ni mo ṣe lọ́dún ó tẹ̀ tó á retí gẹ̀yẹ̀gẹ̀ sí dísẹ̀lẹ̀ yẹn ti wáyé kí wọ́n rẹ́ díẹ̀. ọlọ́pàá òfin láti. tàbí òun ò sì mọ ìtọ́kẹ́ balẹ̀ lọ́lọ́ tọ́bi kan ní àá ìtọ́dọ̀ ọkùnrin kẹ́bọ ni. òun ò tiẹ̀ ká nǹkan yẹn. ìmọ̀kùn kan ni wọ́n fi hàdí ìdìbò jáde. bí nẹ́mbà àrùlélẹ́ àdọ́gba kìtàbù ìwọ̀sọ̀ọ́yà àkọọ́lẹ̀ nípa àwọn àsọọ́lẹ̀ sọ̀hábà kẹtàlé ní ogún bí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá tó hánà wọ̀ kí aláàbò sọ wípé ìlọ́lẹ̀dí náà yẹ kúrò ní àdúrà ní ẹ̀sẹ̀ àmà olùwẹ̀ dájájú àwọn tí ń di owó àwọn ẹ̀wọ̀n sọ ní ìtàkùn ọlọ́run ní jẹ́ bí wọ́n jẹ́ sínú lẹ́wọ̀n kí ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ara wọ́n sáyẹ̀ sí lọ́wọ́ náà àyà wọ́n dẹ̀ sì máa wọlé náà àyè ń lẹ́yìn ìgbà ẹ̀rí nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tòun náà ti wá rí i pé ọ̀pọ̀ lórí méje yìí tẹ̀ lálàyé tó sílẹ̀. ike kódà tá a bá rí rìwáyà mi tí yẹn wáyé ṣe àlìkàdá yẹn sábà ọbẹ̀ ẹgbẹ́ ojú sọ fún wa ní pé méje nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ní nǹkan fún wa. tọ́jú àìkú ọmọ lórí méje yẹn ẹtú àwọn míì náà tó fẹ́ kàn nínú. ẹ rí ipa àríwú rẹ nínú òkú táàkù حديث عبد الله بن hadith بن ibn رضي الله al-aas عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أكبر الكبائر أن يلعن الرجل والديه قيل يا رسول الله وكيف يلعن الرجل والديه قال يسب الرجل أبا الرجل ويسب أباه ويسب أمه آه أري آه، حديث عبد الله بن عمر بن العاصي رضي الله تعالى عنه قال إن شاء الله صلى الله عليه وسلم رأيت إن من أكبر الكبائر أعرف إن لدن أو أن أو عشرين لا أن يلعن الرجل والديه فيلي على يا أري قال في المصدر الأول ها كيف قال يلي على يا يلي كده إن من أكبر الكبائر لعن الرجل والديه طبعا دي وادي مصدر يا يوسف كده يا يقعد يعمل عمل آه، فعله السفيه لما شان الله قال لما هو قيس طيب، فإن وعد علي لعن رسوله onísùn ìlẹ̀ lẹ̀. lórí pé àlè àlè àwàlà àlè àti sí ilé rẹ̀ sí kíni ọlọ́sà olóńgbè ni mọ́sà ọ̀lùwà yìí kí n sọ̀rọ̀ èdè báyìí mọ́. wọ́n fi ẹ̀gbẹ́ tọ́ba ti pa akẹ́bàrà sọ́ di mọ́sà rẹ̀ gẹ́gẹ́ ọ̀gáwé náà ní pé ìlẹ̀mìlẹ̀ àtibárí ìjọba ẹ̀ láàánà rọ́jú ní wàhálì ẹ̀yìn ìṣúná. nínú ẹ̀ṣẹ̀ ní ńlá tó tóbi yìí oníkéèyàn máa tètè léwu ìyá àti bàbá rẹ̀. ẹgbẹ́ ọ̀rọ̀ yẹn ló sún ìdí táwọn sàlà wọ́n lè lòdì sọ́lọ̀. lẹ́gbàá yẹn làásù rọ́bì wọn ni lẹ́yìn. báwo lèèyàn ti máa máa ṣépè fún ìyá àti bàbá rẹ̀? ìjà ọlọ́run ní bẹ́ẹ̀. يسب الرجل أبا الرجل ويسب أباه òun ni wípé èèyàn kan máa kú pàtó ń bàtà ìyẹn náà sọ fún bàbá òjò bàbá lọ lè ní ẹ sí bàbá lọ bẹ́ẹ̀ ni wọ́n ní mo gbé bàbá mi wà lè fi ọ̀rọ̀ yìí ló bàbá yìí fún àtẹ̀gbẹ́ àfà àdẹ́bí lè ṣe lójú bàbá lọ sọlọ́wọ́ àlọ́ sọlọ́ apá àtọ́jú apá àlọ́ lórí sọlọ́ sọlọ́wọ́ àlọ́ sọlọ́. oríṣi ìbá wa ṣe bẹ́ẹ̀ lẹ́yìn tí wáyà ta kalẹ̀ kan kọ́nà ọlọ́kùnrin àlọ́ àlùmọ̀ ìṣà ìyá òbílẹ̀ wọn rí lẹ́yìn ní ìṣà. àtẹ̀dá rẹ̀ ti pàṣẹ pé ẹ̀ gbọ́dọ̀ sọ lórí àfi àlá àdìgbò ìyàtọ̀ àbẹ́ ti dáadáa sí ṣé bàbá wà láfa yẹ wàá túmọ̀ pé kọ́ máa ń jẹ pẹ́lẹ́ àwọn àbá rẹ̀ ọmọ àkọ́wọ́lé o. tó ń bíbá ilé òtún máa kí àwọn ọ̀yọ̀ tó kó ó mà ìyẹn náà ọba búya rẹ̀ ó búya ó yà ọ̀yọ̀ tó kó ó mà ìyẹn náà ọba búya jẹ̀fẹ́ lè yá òjì yà lọ wọ́n pa yà jẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ó ti yẹ àṣẹ alẹ́ lọ ṣàfihàn iṣẹ́ sí yẹn wọ́n bá já sí yẹn yẹn sókè pàtó yẹn. kì í ṣe bó ti di kọjú dáyà rẹ̀ báyìí ní ìyá òun ó ṣe pèlè. bí ìsìnkú sẹ́yìn à ẹ̀sìn sẹ́yìn à nínú àwọn akọrin ẹ̀kẹ́ ìgbólọ́gbádùn ó bẹ̀ èbú títí ó bú yẹ ó bà bẹ́ẹ̀ ó bú yàwó ẹ̀ ó tún kúra rẹ̀ kílẹ̀ wàá sọ fọ́jà lẹ́sẹ̀. nígbà tó fẹ́ bú yàwó rẹ̀ wọ́n ní fàáwé súnmọ́ àáwé súnmọ́ àáwé. إلى بيت قعيدته لك عود ọ̀sẹ̀wò ọ̀sẹ̀wò máa kiri káàkiri náà wọ́n fẹ́ padà sílé ìkàtọ́ ibẹ̀ ẹni ó jókòó sílé rẹ̀ àgbákò òkú ìyàwó rẹ̀ ní bá rí òkú yẹ rẹ̀ òkú àbẹ́ òkú rẹ̀ gbogbo ojú ààrẹ ló fi á kébù rẹ̀ tó gbẹ́ ọlọ́dún yẹn lásìkò ọba ọ̀rọ̀ ọ̀sẹ̀ lọ náà wá sí ìlọ́wọ́ ìjọba ìjọba. Nígbà oṣù yá ọba tún kọrin. Mọ́tà tẹ̀kọ́lù lé àkọ́rọ́sì ìdí ìbárọ̀kì. Ìlànà ọmọ òkè lọ fẹ́ sọ, ìlànà àwọn ọmọ òrùn máa di ẹjọ́ mẹ́rin ẹ̀rìn ẹ̀rọ pọ̀ àbí ilẹ̀ ẹ̀rọ pọ̀ ọdún wọ́n Ẹgbẹ́ gbogbo ìwé wọn ti gbẹ kò sí lábọ́ wọ́n la ṣẹ́jàrú. Sákúbìlẹ̀ àwáṣìlì lábọ́ olùwọ̀ la ṣẹ́jàrú. Ìwé wọn ti gbẹ. Ìmọ̀ òjò ọ̀sọ̀rọ̀ bá ká délẹ̀ o. So ìwé wọn ti gbẹ. <laughs> So ìwé wọn ti gbẹ. Òsín kẹ̀kẹ́ mẹ́ lábọ́ òwò la ṣẹ́jàrú. Ọ̀sọ́ mi mẹ́ òsín kì í mẹ́. alẹ́kọ̀ọ́ ìdáká sì bà fún. ẹ ọwọ́ lọ jẹ ní jọba owó oúnjẹ ọlọ́jú sínú ọ̀gbọ́n tó sóògùn gbérimgbéri mu. wọ́n ah, aláfẹ́ ọlọ́wọ́ jẹ ah! ni àlẹ́ wa wó kíní yóò láti ṣèyí ìgbà yìí. ẹ máa tulẹ̀. ọwọ́ àṣọ ó sì sọ owó owó ìfẹ̀rẹ̀ àwọn ẹni tó kú ẹ̀fọ́ àwọn ẹni tó kú náà wọ́n lọ fẹjọ́ ni wọ́n lọ sọ fálàbẹ̀ ọ̀sẹ̀ owó ìfẹ̀rẹ̀. ọwọ́ àṣọ fún mi lẹ́yìn ilé ìtọ́ bí etú ẹnikẹ́ni máa gé àwọn rẹ̀ mọ́lẹ̀. obìnrin bí a lọ fi sẹ́kẹ̀ sí yẹ tọ́ba ti fóun lóṣù sábàbí rẹ̀. ẹ̀gbọ́n náà lọ ṣẹlẹ̀ sí ọdí ìlànà ti látàlẹ́ wáyé. olóṣòfò bàbá yẹ òun náà lọ́jà pàdé yẹn rẹ̀ wọ́n ti tẹ́lẹ̀. gbogbo ọgbẹ́ náà mi ti bàyẹ̀ lẹ́yìn àbòsí aláàbò dáhùn àní ìpínlẹ̀ ní ìwọ̀n òwe ṣe náà. bẹ́ẹ̀ ló ń dàkú gbogbo dàkúdà. tọ́ba jẹ́ apá burúkú ẹ̀ tó ń ṣẹlẹ̀ ìwọ́ lọ́ọ́ fà á tó fi wáyé. wọ́n láti mọ́ lọ́rùn èyàn lọ bú olóòtà olóòtà náà ti lọ bú òṣìṣẹ́ ọlọ́run ìwọ ni o ọlọ́wọ́ parẹ́ sọlọ wọ́n gẹ́gẹ́ lọ bá nẹ́bí o báyìí kọ́ ń sọ̀rọ̀ nípa òrìṣà wọn tó tún sáwọn yẹn lára fún mẹ́ mọ lọ wí kéde kẹ́kẹ́ gbà sí kẹ́kẹ́ òkú yé òun jẹ ọlọ́ba adẹ́dà sọ wípé ẹ̀mí èkú ọlọ́run ọlọ́run mi dáhùn yẹn sí àtọ̀ sí àlá ọ̀yẹ̀sùn kùn lọ́hà á ti wà ní.

tòtòrí kò ní yé wọn ah, ó dùn ọgbà bẹ́ẹ̀ni tẹbi sí lẹ́nu ọbú ẹ nínú òkú jẹ rẹ oyè fún ọ̀tọ̀ fẹ́ mú yẹn lóbi ó lè jẹ yẹn nìyẹn ọdà tọtọ ìyá tẹsí làtọ fún ọlọ́pàá lórí ẹgbẹ́ nínú ìṣẹ̀lẹ̀ yà nígbà wáyé fún yẹn lè yẹn sunkún fa rẹ lọ sí ìmọ̀ kẹyọ òkú fẹ́ wáyé ká lọ sí ìmọ̀ wọn ní kí oníbẹ̀ dábọ̀ ẹ̀yà sọ̀rọ̀ àkọ́lọ̀ kúlò wà sọ́lọ̀ ní dáadáa. wọ́n ẹgbẹ́ àlàsùnkù pàdé ẹ̀mí ṣe ń tìlẹ̀ ìwọ ni o bí ẹ̀mí jalè ìwọ ni o bí ẹ̀mí pààyàn ìwọ ni o gbogbo ohun tí ẹ̀ bá tuntun fá rẹ̀ àlè lọ́ fi ṣe ẹni yẹn. tọ́lẹ̀ nìyí kì í ṣe kó fèsì bàbá ẹ̀ báyìí tó kẹ̀lé kú bàbá ẹ̀ tó mú bàbá bàbá ìyẹn lẹ́ẹ̀lọ́gbọ̀n bàbá òṣù bàbá lọ ó kú lórí fọyà tẹ náà. hadith eléyìí mọ́ bùkọ́rí náà wọ́n tún gbé jáde ní nọ́mbà seventy eight kejìdínlẹ́ ọgọ́rin kìtàbù adam àkọọ́lẹ̀ nípa adam ẹ̀kọ́ àbáni ẹnu ọ̀nà kẹrin báàbù láyé tó kò wọ́jú ló wà ní ẹ̀yìn. èèyàn gbọ́dọ̀ máa kú yà láti má jẹ oṣù yìí sí wa ọ̀nà ìjọba wa òkè ẹ̀kú yóò yà fún bàbá bàbá wọn á pọ̀ sí ẹ̀ náà ẹnu ọ̀nà àbáwọlé mi ìdáàbò wọlé sí òun ni máa ń máa ta láàyè òṣèlú bí láàyè ṣayé a dákàlà ìjà ẹni yóò tọ́ bá kú tí òfin nǹkan bí ìkéjì ọlọ́run bá ń lò dákàlà ìjà ó gbà wọ́n wà lójú ọ̀nà ọwọ́ àti òhàdí ìjà ọ̀tún lẹ́nu ọ̀yà lọ́sẹ̀ àti. قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار آه. وقلت أنا من مات لا يشرك بالله لا يشرك بالله شيئا دخل الجنة أخاه عبد الله بن مسعود رضي الله تعالى عنه ولو صلى الله عليه وسلم من مات أن يشرك بالله شيئا تلك كامل كي الله ما يقول دخل ọ̀sọ̀rọ̀ ìwọ lọ. ọ̀kúlùtù àlẹ̀ afọwọ́ pé èmi wá délé ìwé fúnra rẹ̀. nítorí pé ọ̀là àtúntò sọ̀kìn. nígbà bá jáde pé ẹni ẹni tí ń sẹ́fọ́ gọ́lọ́rọ̀ ọba tó kú lórí bẹ́ẹ̀ àwọ̀lẹ́ ah, òdìkejì onídìí kájẹ̀ bá wá kí lèmi fi wí sí pé màmá dáa. لا يشرك بالله شيئا دخل من الجنة ẹni tó bá kú tí òfin nǹkan ẹ̀mí ìkejì ọlọ́run bá ní ìjọ bí kí wù ọmọ dàkálà lè jẹ lẹ́nà àyẹ̀wò ẹ̀ báwo lè wọ́n wọ́n ti tẹ̀sí ìgbẹ́ ẹ̀ kí ń sàfà ọ̀gá ìjọba ni wọ́n kú wọ́n di ọ̀rọ̀ rẹ̀. wọ́n láti wọ́n ti wù ọ̀gá tó ṣùgbọ́n nígbà tí wọ́n fi àdéhìsí eléyìí gba àwọn gbọ́ yẹn ọ̀rọ̀ yẹ ọ̀wá bẹ́ẹ̀. ọ̀rọ̀ mi ò yẹ rárá ẹ̀kọ́ wà ní àwọn àdéhìsí àìsàn tàbí kan sínú oṣù wa ó wà bẹ́ẹ̀. ẹni wọ́n bá kú bí ọ̀sẹ̀ kọ́sọ́ ọlọ́run yọ wọ́n àdìsẹ́ tó tẹ̀sí pàtẹ́ oṣù náà sọlọ́gbọ̀ ọ̀rọ̀ ọlá kí àfọ abdullahi masoud ọjọ lọwọ tẹlẹ àná nínú àwọn ọmọ tí ó gbọ fara kalẹ̀ pẹ̀lú ìjà lọwọ ní ìlú àlùfọlá ó wà ní ìtẹsí wọn ti gbọ́ lẹ́nu wọn wọn wọn wá wò pé kò wí jọ ẹ làwọn fi lọ pé wọn kú tún àná èmi wá wí sí wípé mọ́mọ́ ẹni yóò tọ́ bá wá fún láàyè ṣe gbogbo ìlànà ìṣọ̀lá tí òfin kẹ̀mí kejì ọlọ́run bá tó ìjọsìn yọ̀wá nìkan. Ká lè jọ lọ yíwa. Hadithi ní ilẹ̀ ìlànà ọ̀pọ̀ rọ̀. A lè lọ bí bá tẹ̀lé ìlànà. Torí gbogbo ọjọ́ bá ti di yọ̀ wọlé yọ̀ wà lè lẹ́lẹ̀ ìta àtàlẹ́ ọ̀tá. Lọ́rọ̀ yẹn yé nínú àlùmọ̀ sọ́là. Sọ́là làdí. A máa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni a máa fi ń kọ́ra ní ìdíwọ̀n. Gbogbo yọ̀ wọlé yọ̀ wà lè lẹ́lẹ̀ onímọ́nì omi ẹdídẹ́sì bẹ́ẹ̀ láwa rí gbogbo nǹkan wọn yẹn láwọn nǹkan nílá nílá bẹ́ẹ̀ wọ́n yẹ pé kò lè wáyé àbí pẹ̀lú wà. kódà kẹ́ni yẹn má sọ fún ànẹ́bí wí ọkùnrin ọkùnrin bẹ́ẹ̀ ọlọ́lọ́ àlùfọ́lá alẹ́ gbé hadith yẹn lọ́wọ́ bá ànẹ́bí fún ààrẹ. ká tó wá sọ wípé àwọn àhadith mi wà dáadáa tó ti jẹ́ ọlọ́run sọ wípé mọ́ máa dá láàyò ṣèlú gbogbo ìlànà dákàlà ọ̀tọ̀ pé ẹni yóò gbọ́ bí n kú tí òfin kan bí ìkejì ọlọ́run bá ní ìjọsìn ó ń bàbá wa nìjọ lọ. eléyìí mọ́tò kan wọ́n gbé jáde lórí táwọn ìjàdá ní ìjọsìn péré. àbá náà lọ́nà àbáwọlé alákọ̀ọ́kọ́ báàbò ìjàdá ní ẹnu ọ̀nà tí ń sọ nípa òkú ṣíṣe òkú ìṣekú tí wọ́n kó láti rí àtàwọn ọ̀tọ́jú tó ní ومن كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة kẹ́ tó bá jáde pé òun tó wí kẹ́yìn ayé rẹ̀ ọ̀rọ̀ tó sọ kẹ́yìn la ilaha illallah àwa nìyẹn wọn ní bá bu yàrá tó fa hadith hadith mi tún ní ti ń bẹ lábẹ́ mọ́mọ́ta la yushriku billahi shay'an dakhala al-jannah òun ní hadith Abi Dharr al-Ghifari. رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أعطاني حاتم ربي فأخبرني أو قال بشرني أنه من مات من أمتي لا يشرك بالله شيئا دخل الجنة قلت وإن زنى وإن سرق وقلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق حديث أبي ذر الغفاري رضي الله تعالى عنه wọ́n yóò jíjẹ́ ọlọ́run fún láàrín kan láàrín kan wípé àtàrí àti ìrọ̀lù ẹ̀rẹ́nsẹ́ tí máa wà ń bá mi látọ̀dọ̀ àtẹ̀dá àti wọ́n máa wà bá mi. kí wọ́n á ní ẹ̀rẹ́nsẹ́ yẹn mú wa àtúbárọ̀ ni. ohun tó fún mi rò rẹ̀ náà ni pé àbíká sọ pé bẹ́ẹ̀ ṣàrọ̀ ni wọ́n lànà sọ láàrín kan láàrín tó fún mi lérò jù ebe anahu mọ̀mọ́ tàbí ní mọ̀mọ́ ti láàyò ṣìrìkù bí láàyè ṣe à ń dàgbàlá ọ̀sán. ike ni yóò sọ bá kún ní ìjọ mi tí òfin nǹkan mi ìpè tí ọlọ́run bá ní òjò yọwọ́ nílẹ̀. ọ̀nìkan kóòtù ó mi wá sọ báyìí fún fún ìrẹsẹ̀ sọ wáyé sí àá. wàyí ń zaná wàyí ń sáró. tó ń tàn ọ̀sẹ̀ tó ń tá a tẹ́lu rẹ̀ wọ́n tàgbèrè. agbèrè ẹ wà a mẹ́nu bá ń sìn ní ẹ̀jẹ̀ nílá jalè jíjalè kẹrẹ ẹ̀jẹ̀ nílá lòun náà òun náà ní wọ́n ní hajj nínú ìjìyà òun náà ní kíkí ọwọ́ tọ́ba ọ̀sán igi olè lọ́kùnrin lóbìnrin ẹ̀gbọ́n àwọn méjèèjì ọmọ ajé ìdíyàjẹ àtẹ̀sẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba sùpàdé ọ̀gbọ̀n ààrẹ. ẹ̀rí tó ń tọ̀hún bá wá ṣe ìsìn lẹ́tọ́ jalè ńkọ́ ó ní á tiẹ̀ wá sọ pé wà ń dáná wà ń ta ọ́. kódà kò ṣe ìsìn náà kódà kò jalè. níbi ìlàsì máa gbọ́ àgbọ́yé àwọn àjòsùn náà ìgbà wípé láàánú káfíńmù àti ìjókòó láti ìdáhùn pé ìyá òkè tí mo wò ó. àní pé àlò àní pé ẹni tí dojú mọ sílẹ̀ àní pé ní kébì pẹ̀lú ẹ̀kẹ́kẹ́ tí kù yìí wọ́n làbí ẹsẹ̀ ìlà tí wọ́n bá ti gbà dá. ìdìbò ti tọ́ náà nì. èyí tẹ̀ mọ́tò náà. wọ́n pé tí ẹgbẹ́ tún ṣe ìṣẹ̀láàlù rẹ̀ ọ̀dọ̀ fún ìdájọ́ mi ìfẹ́ wù. mú yín gbólé ọ̀dá rẹ̀ láti kò dáwà yín lólè ọ̀dá àwọn adájọ́ ọba tọ́ tẹ́lẹ̀ tọ́ ẹ̀ àwọ̀rọ̀ mi sọ fún tọ́rọ́ ti ṣe tí wọ́n wọ lòbí gàgì èyí ọba àfojú wọn bẹ́ ẹ̀tọ́ ni ó tọ́lá ti bẹ́ àní máa ṣe àní pèrékè pèrí nìkan ó ní ìdájọ́ tuntun bí ìfẹ́ wà nígbà tá a bá ṣe àwọn ìgbìyànjú tá a bá ṣe àwọn àwọn ọmọ wa ẹ̀dígẹ́dì lẹ́yìn tó nílà ka ìsọmọ onígbà tó ń tẹ̀lé ṣé kó ti bàlágà. Sàtìsí fún lẹ́rìí jà ah, aláàmú àdìsílẹ̀ aláàmú alólè wọ́n bá lọ wọ̀n nígbò wọ̀n nígbà náà. Awọ àtàlù sọ. Ẹ̀rí níbi tí àwọn aláàmúlò ti tẹ̀lé nìyẹn. Ẹ̀tọ́ bá jẹ́ múmi ní tó ti sìnà tó ń jalè, wọ́n wá oríkì fún orúkọ rẹ̀ lásán, wọ́n fi ń Eki rẹ̀ ní kíni ọ àásùì ẹtikẹ́tì rẹ̀ wọ́n fẹ́ ní mọ́mìnán bí ìmáàlì yìí wà áásùì bí kẹ̀mí ẹ̀rọ ẹtikẹ́tì rẹ̀ mọ̀mìnì ni pẹ̀lú ìmáàlì tó ní tó dẹ̀ fún wọn lálájọ kẹrù ó dẹ̀ sọ́dún bá rẹ̀ kẹ́ ó tún pẹ̀rẹ̀ lé yàtọ̀ àtẹ̀ fàdíjẹ̀rì yìí náà ṣùgbọ́n áásùì bí kẹ̀mí ẹ̀rọ olùyàgbá ni pẹ̀lú lè ti sàjà yìí yàwó ti ṣe ilẹ̀ yìí ẹ̀dìgẹ́dì lẹ́yìn wọ́n ní kí ló lórí owó àwọn bàbá àwọn tí wọ́n ti gbà jù lọ àwọn lọ́gbà kíláàpù bàbá rẹ̀ ló wá lọ fún ìlú kò lọ́kà sọ́lẹ̀ ẹ̀ ti jẹ́ni yẹn gẹ́gẹ́ ẹ̀sìn lọ́gbà àti pé bóṣe yẹ kọ́ gbá rẹ̀ gbígbèsè ìjọ́sìn lọ́yẹ kọ́ lọ́gbà kí ní bàbá kọ́ so Imam Bukhari asọ́bẹ̀ fáwọn ni wọ́n gbé hadith yẹn jáde ní twenty three kitabu al-jana'iz báàbù al-jana'iz uh, àtẹ̀ntọ́lá ti kọ́rọ̀ sọ̀sọ̀ kẹ́yìn wọn náà ní la ilaha illallah. a tún wá mú hadith àbí gbàdì ìwálẹ̀ nítorí pé ọ̀rọ̀ kẹ́lẹ́ sí mbẹ́ ó sì tún jáfa àti wa láti ṣe wá láǹkà. أتيت النبي صلى الله عليه وسلم ثوب أبيض أبيض وهو نائم ثم أتيت وعليه ثوب أبيض وهو نائم وعليه ثوب أبيض وهو نائم ثم أتيت النور وقد استيقظ وقال ما من عبد وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق قلت وإن زنى وإن سرق قال وإن زنى وإن سرق على رجل أنف أبي ذر وكان أبو ذر إذا حدث بهذا قال وإن رجل أنف أبي ذر. لا لا في لي عمو حديث لي وابدا ọlọ́dún ní àwọn kọ̀wá ìlú kan nínú tá a bá níbi ìdòwé ọláwọ̀ àǹfààní rẹ̀ ní òsì bí ìdòwé. حديث أبي ذر يسوع باي رضي الله تعالى عنه قال أتيت النبي صلى الله عليه وسلم قل ما لوفى النبي صلى الله عليه وسلم وعليه ثوب أبيض وهو نائم أصدق بلا رائع إذا نصف ẹjọ́ tí àti tàbá fẹ́ sùn a lè máa fa ọmọ ìbora. Láti láwọn ìyàwó yẹn wọ́n bẹ̀rù fẹ́lẹ́ ní ẹni fẹ́ yìí ti ń dágbére. Bàtà lọ sí Ìbàdàn ìjẹ̀lú tí mo ra sí wù. Wọ́n wá pé ló ń ka àwọn ìyàwó rẹ̀. Ọ̀rọ̀ pọ̀ díẹ̀ sí wọn. Mo pé ló ń ka àwọn ìyàwó mú tẹ̀sọ́lọ̀ ìwọ́lẹ̀ mú tẹ̀sọ́lọ̀ ìwọ́lẹ̀ mú tẹ̀sọ́lọ̀ òun tó wá káwọn lábẹ̀mọ́ ní àìsàn àpọ̀ ọ̀sán bá yá ẹ máa dààmú aṣọ ẹ̀dá sọ nìkan láàrin ara yìí ọlọ́sọ yìí kí dára mo nífẹ̀ẹ́ sí. ẹ̀sìnkẹ́sì lẹ́yìn lẹ́mù ìbẹ̀rù ti sẹ́ wà gá wọ́n ti gbó kátikáti wọn lẹ́yìn máa ń sọ gbogbo bàbá yìí lẹ́yìn náà. sọ́mi ẹ̀sìn náà fà ní kẹta àtúrí ọ̀kan náà tó ẹ̀ ọ̀sẹ̀ akéèyàn máa ta sọ wáyé tuntun lálẹ́. orí pé afọwà ọ̀sẹ̀rẹ̀ ní parí ọ̀dẹ̀ ọlọ́run dàlá àánú onímọ̀ lọ́wọ́ bá nàbí sùlá àlùfọ́lá wà àléyé sáwọ́bùn àbúyọ̀bù. àgbà pé dandan kọ́ máa lọ gbogbo rà ó ẹ̀ ẹ̀ ọ̀ pípa kẹta wà kéékèèké sẹ́ni kẹta fẹ́ fi kẹ́ ọkọ̀ lórí bẹ́ẹ̀. àwọn kà

eléyìí wọn dàbí mo wá ní pé bí lè kọ fẹ lásán fún lásán tó lè lè lọ àti wáyé ti dà pọ nọmba ní lọ́wọ́ abẹ ni pé bí máa ń dọ̀tí ó lè ti máa gẹ́ẹ̀sì ó ti gẹ́ẹ̀sì ó lè ti máa lọ pọ̀ ẹ ẹ ẹ pẹ̀lú máa sọ ìmọ́tótó lè máa ṣẹlẹ̀ nọmba ní kúkẹ́ kú ibi tó wà ní wà ti máa gẹ́ẹ̀sì. ó ní mo wá lọ bá ọkọ̀ ti sẹ́yìn kan ó ti yóò jì báyìí ohun tí ọba sọ náà ní pé ó fi ẹ̀yìn pé lójú rẹ̀ òun lè ṣẹlẹ̀ ẹ̀ ti sọ. ẹ mọ̀ pé kókè sọ pé àtàní àti tí ẹ bá dẹ̀ ń wà ní mọ́tótó aṣọ funfun méjìméjì ó fi kóra ó ṣàlùwàlá ó ṣe gbogbo ẹ̀ ó rí àwọn aláàjì bẹ́ẹ̀ lè yọ ọmọ àlá ló fi ṣe kí àwọn aláàdùnú aládáadáa bẹ́ẹ̀ lọ́wọ́ àkójọ ọlọ́run láàrin ọ̀sán náà ẹ̀yin náà wò lẹ́yìn tí wọ́n sì mọ́ra tán ikú tún mọ́ ni wọ́n dàbọ́ra ìwọ náà máa ń fà kí sáàsù lọ sí wọn pa rẹ o aṣọ tó fi fi rogo látàárọ̀ wọ́n bá ti gbà tó tún wá gba omi ẹ̀ ń ta láàmú ni yọ́kẹ̀sùn bẹ́ẹ̀ irúfẹ́ bẹ́ẹ̀ rẹ̀ máa lálàá káàkiri òun rẹ̀ kú sílé o eku kò kí ni wọ́n dà wà sí púpọ̀ ẹ̀jẹ̀ mùsùlùmí ni wọ́n dà olùsíwájú ìgbà yẹn wà ní mọ́ọ̀mì ní ẹrú. Qala la ilaha illallah tí ó wí gbólóhùn la ilaha illallah. Ọ̀sẹ́ ni tọ́lẹ̀ kan sí ọ̀dọ́ ìdàyà àbí Allah. Thumma mata ala dhalik ọwọ́ akúrò ní bẹ́ẹ̀. Illa dakhala al-janna. Àbí kí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ wà ní jẹ́nà. Kúlù, ó ní báyìí pé wà ń zaná wà ń sàrà wọ́n fi ẹgbẹ́ àbíjáde àlùkìtàrí lọ́dí ọlọ́run tààrà án olùmọ̀sán fún àlẹ́ bíbí tọ́ba jalè ńkọ́ tọ́ba sèṣì lẹ́tọ́ jalè ńkọ́ tọ́ba sèṣì lẹ́tọ́ jalè ńkọ́ ó ní òṣìṣẹ́ ọlọ́run wa dàgbé wa ń sàdá wa ń sàrọ̀ kódà kó sèṣì lọ kódà kó jalè. tẹ́gbọ́n mi ọmọ ẹgbẹ́ lókè náà àbúrò náà ló béèrè béèrè yẹn wà àdéhùn fún láàrin pé kó ṣe sí náà kódà kó jáde. olùmọ̀tò àtún wílẹ̀ kẹsì tẹ ò bá ti lọ léraléra ìyẹn ti rí pé ọ̀rọ̀ tí ìyẹn sọ yẹn ẹni gbà o lè ń torí o ń sì náà. tún ẹni tó wá níta òní nǹkan kan lọ́wọ́ lọ́sẹ̀ ló fi kú yẹn tó bá ti sìn lọ́dọ́ bá jalè ńkọ́ ìjọ lọ́wọ́ tó dáhùn pé wà é zana wà é sáwà kódà kó sì zina kódà kó jalè láti sọ pé ẹ̀yà wa kọ́ ìlú wọn pé wọ́n kéde yìí o ìyẹn wa kọ́ mẹ́rin kó sì wá túmọ̀ bá a lè gbé yẹn léèrè ọlọ́mọ àwọn èkú yẹn kéde bẹ́ẹ̀ wí kọ́ gbélé bẹ́ẹ̀ o ọbẹ̀ ta kẹsì ni ẹ wọ gẹ́gẹ́ tí takò súnmẹ̀ nìyẹn. ṣùgbọ́n àtẹ̀yẹ ń kébèrè ẹ̀rí àwọn òun yẹn làwọn ò sí mẹ́. bẹ́ẹ̀ni sílẹ̀ sùn bá pé ń kébèrè kálá ó dàbọ̀ jẹ́ ìdáwọ̀ ìgbélówó àwọn ìgbélówó kébèrè wọ́n tó ti kébèrè. dábàá kẹfì sùn yẹn kẹfì lágbájá báyìí ló di kébèrè hàn lóníṣẹ́ nù omi ìdí àwọn ọmọ ajẹ́ gbogbo pé ó sì ní ìdí tí ò sí ojú fún ni láti lo ọ̀rọ̀ ọ̀dùn lórí ẹ̀. ó ní mo tún wá wí lẹ́ẹ̀kẹta pé à ẹni yọ wà lùjẹ́ náà lórí gómìnà òhìn tó kú lórí tàwọ̀hìn wà ń zanà wà ń sara tó bá sì sílẹ̀ tó jalè kọ́ ìjọlọ́ ti wá gẹ̀ẹ́sì àbáwá búzà ìjọlọ́ ní bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀kẹta nìyẹn wà ń zanà wà ń sara. kódà kó ń ságbèrè kó dẹ̀ jalè sọ́sà ti kú lórí ìtàn ìjà wà lójú ẹ̀ alárọ́gbìnì ń fi àbí dárò lórí fífi mú gbolẹ̀ àbí dárò ni wípé kódà kábùsárì hẹ́ẹ̀tì rẹ̀ ó kórìíra rẹ̀ pé áá ah, àwọn èèyàn ọlájọba wà ah, ó ṣe láyé lórí pólítà òyìn ọjà lè láyé lórí ní oṣù àwọn àlùjẹ́ wọ́n ní àbúdáde ọ̀wá fẹ́ fi ọ̀rọ̀ yẹn pamọ́ táwọn náà bá ti kọ́ ẹ̀yẹ̀ ní hadith yẹn ọ̀kadà àbúzárì àbúzárì ní ìdá àdàtà ní àdà tọ́ba ti bá kéwú débi àárín yìí bá wọ èèyàn yóò wí ní parí kọ́ọ̀là wà ìrọ́ǹdì mọ́ à ń fọ àmì ìzárì kadà ẹ̀ lábúzárì ọ̀fẹ́ ẹ̀mí rẹ̀ kọ́ ọ́ àwọn sì lẹ́bọ̀ wá ní kò wá ní òun yóò tún wá lù jẹ́ kódà sí àwùdárù kókó rira ẹ̀fẹ́ ọ̀rọ̀ mi náà rí àjò láti fi àyè béèrè Thank you.

ó sáwá sọ́dọ̀ èèyàn ọ̀ kéèyàn gbà ọ̀hẹ́rì kọ́ wà mbẹ́ yìí gbà mí ṣàjára ká àṣìṣe kàmínà lùsùnkìínà fàájì àtàyẹ̀ má kàlà ìyàn gbà nírú àwọn tí máa ń dára ní nàìjíríà bí àníṣe má di èsì àbí ilé máa wọ́n sá lọ láti jẹ́ ìlú òkú wọn lẹ́nu. owó epo àdéhùn olùkókó lẹ́gbà rẹ̀ ó ti sá lọ kò dé mọ́ wọ́n gbà rẹ̀ ẹ máa tó wà lóko lọ́wọ́ náà ló ti sáwọ́dà ó di ẹ mọ̀ pé bẹ́ẹ̀ wọ́n sọ ń pa èyí tó ní káwọn èèyàn máa lọ sùn ó padà bí pé ọlọ́pàá padà bọ́ atẹ́kùn rẹ̀ náà ọlọ́pàá kòkòrò ọlọ́pàá mú atẹ́kùn rẹ̀ náà kẹ́yìn rẹ̀ àwọn àbọ̀ bí ọ̀rá bẹ́ẹ̀ rí lò bí ọ̀rọ̀ ògùn ṣe òṣùwọ̀n pé lẹ́yìn tẹ́lí tí ìjọba ìbá ṣẹlẹ̀ máa ń da pípọ̀ jù lọ́pọ̀lọpọ̀ èèyàn tó ti fẹ́ báyé wọn jẹ́ ti wà lórí iṣẹ́ ká máa lọ sóògùn pé ẹ̀ lọ wá òògùn òun lẹ́ẹ̀kan bá wọn sọ báyìí gbogbo àdó kẹ̀kẹ́ ní ọjà dé ló ní gílẹ̀sì yóò sì wọ̀ nǹkan lé lórí ẹ̀rí ẹ̀kọ́ dá ẹ lè má jẹ́wọ́ ṣùgbọ́n kẹ́ ṣe é ní sáwùrìyà táwọn ìyá yẹn ọ̀nàdàgbà ó kọjá ó kọjá lọ́sìn tó ìwọ̀n bá yẹn lẹ́rí tó di ó ti kó láàrin ó ti dé bí ó ti kó mi ẹ̀rí bẹ́ẹ̀ yẹn fún ọ sọ abẹ́ táwọn ìyá yẹn ọ̀nà àlùkò dà ọ̀nà ti yẹ kódà àwọn àfa sàlàyé bí kiri ẹ̀ ti máa rí bí lápẹ̀rẹ̀ ẹni yẹn ti wà mí sí yẹn wa yẹn wa ti ń àsọ̀wélẹ̀ ah, lọ́wọ́ rẹ̀ ah, ó ti kọjá ó ti lọ sí ìṣàmọ́lẹ̀bí tó kọjú dà ẹlẹ́wì bẹ́ẹ̀ kọjá bí ọ̀dẹ̀ báyìí lè ṣe bá ẹwọ bí àwọn ará Sudan kọ́ mọ́ náà wọ́n lè ní kí dáàmù wájúwájú wọ́n ká tọ́ka sọ́nà ẹ̀dẹ̀ ìgbàgbọ́ ti pọ̀ sí ní láti lè ṣe dáàmù ọ̀nà wọ́n kọ́ bá jẹ́ rọ́tà pẹ̀lú àwọn ẹ̀wù tẹ́sí náà ní ife ọ̀jú ọ̀hún kẹsàn-án náà lórí lórí wò sí lẹ́ni tí wọ́n ọba wọn mú wá dọ̀ jẹ́ kí wọ́n lé ọ̀fà kalẹ̀ gbàdí wò sí láti ó fi ilẹ̀ lẹ́yìn ó dẹ̀ máa tó wá sí Thank you. ẹni ta lè fún dájọ́ àìmọ̀tẹ́ ló ń dà láàmú ní ẹjá bí mọ́tò sì sí òní lẹ̀lẹ́nu rẹ̀ dáadáa ẹ máa sọ wá àdúgbò ẹ lè gbé káàkiri o ẹ lè sáré tó káàkiri bẹ́ẹ̀ bá padà sí wá àti tán. ọsùnmọ́ mo padà fọ́ọ̀mù gbogbo yẹlẹyẹlẹ lẹ́nu wọ́n ní wọ́n lọ yẹlẹ wọ́n bá ní ènìyàn kára wọn wúkú wọ́n wò ìgbà àríwá abẹ́ńdẹ́ yọ fẹ́fẹ́ ra yọ kára wọn wọ́n wò sí lúbẹ̀ rí tọ́padà sí wàhálà lúbẹ̀ òwúlẹ̀ bá ti gbà tó wọ́n á ní ìdájọ́ wò la lè fún tọ́ ìdájọ́ bẹ́ẹ̀ fún ni wọ́n bá wà nù kàdís ṣùgbọ́n kò túmọ̀ ọ̀pẹ́ nìyẹn ti di káàkiri tó nù mí là ọ̀rọ̀ ẹwà yìí kọ́ wà nínú hadith yìí pé ẹni yóò gbọ́ bá lọ bá yẹ̀ ní òótọ́ lẹ́gbàá ní òdodo pẹ̀lú gbọ́sọ̀ lọ́dọ̀ ṣe kékeré tó ń wọ́n sọ̀tà lẹ̀ káàkiri sọ̀tà rẹ̀ sọ̀tà òun náà ní pé ká má gbà pé yẹn mọ̀ ráì wọ́n ti wá gbà pé ẹnì sẹ́mọ̀ ráì wọ́n ti ẹ̀ lè yọ yẹ́yẹ́ lórí pé oṣù tó mọ̀ tí wọ́n ń gbogbo àwọn kẹfẹ́ wọ́n dà lè fún ilẹ̀ kókòrè àgbàdo tó ń bọ̀ wọn bá sí ni ó lè padà sọ̀rọ̀ ẹ̀dẹ́ wọn láti fi ìròyìn nílá ọ̀rọ̀ bó di ẹ̀ sọ̀rọ̀ àti abúlé sì ló fẹ́ ṣe lọ lẹ́yìn tó ń tàn lé ìlú parẹ́ àdìsí ẹ̀ máa wá ká lójú bẹ́ẹ̀ ni èdè kan máa kọjú lòun gẹ́gẹ́ pé kò ti ti ìlú pẹ̀lú oṣù. jàmá ẹ dákun ẹ gbọ́rọ̀ yẹ yé o ìyàtọ̀ ń bẹ láàrin alikófuru òun náà ni kíṣẹ̀rí ọ̀sọ́ iṣẹ́ ni ọba ṣe nǹkan báyìí káàkiri ni a máa wí kíṣẹ̀rí àtúntọ́. bọ́yá rí lẹ́sùn yẹn náà kọ́ àn àwọn adájọ́ alùsọ̀rọ̀ dáfẹ́jà lọ lẹ́kọ̀ọ́ yìí dáadáa. a máa wí bó ti wá lọ lẹ́sùn yẹn náà kọ́ àn ìgbà ẹ̀dọ́ bá ti báyìí lápẹ̀rẹ̀ nísì. mọ̀n hàlà sàgbàgbà yìí láàyè ọ̀kọ̀lẹ̀ kẹfàrà àwọn àṣọrọ̀ ó sọ òun ti ṣàìmọ́rin àti ká sọ́kó ti ṣẹ́kọ́ ló ti máa wí nìyẹn. náà àti wàá rẹ̀ tó fi nǹkan mí ìfura ní. tá a bá ti rí iṣẹ́ bẹ̀rẹ̀ ni. tẹ́gbàdọ́ ọ̀rọ̀ lu iṣẹ́ tí mo lọ bẹ̀rẹ̀ òun náà ní gbèlà àbújá ní tàwa fòrè ṣòro májẹ̀mú òfin olùbàlágà onílàákàyè sọmọ fúnṣọ́sìn tí ò ṣe mistake tí ó gbàgbé sọ ẹ̀sìn gẹ̀ẹ́sì bẹ́ẹ̀ wọ́n ti fáwọn ìgbà wa rẹ̀ ọ̀dà tí sì ń gẹ́gẹ́ ọkọ̀ fún adáàfin ní segele o láàfin nínú ìdájọ́ rẹ̀ lórí ẹ̀. jáde ti fún lẹ́rìí pé o tó ṣe ọ̀dà ó sì sàkó pé ó ń lè máa ṣe. tó ti yẹ torí bẹ́ẹ̀ ìyàtọ̀ sáàrin yanni ẹ̀ẹ́dẹ̀kú fúrọ́gìlẹ́wọ́sì ìjẹ́kẹ́ pẹ̀lú pẹ̀lú pérò yìí bí ẹni ọba ṣe báyìí káfìrí ni ẹ wù í bẹ́ẹ̀ lọ́dọ̀ àdó náà. sẹ́yìn gbádùn ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti di àfẹ́ àyá nìyẹn ẹ̀sẹ̀ o. ìrọ̀ ẹ̀ tó ti bá dán lọ́dọ̀ yẹ̀mí wò tó torí ẹ̀ bí ọ̀padà fẹ́ ọkọ bọ́ bí ọ̀fẹ́ yàwó wọ́n gbà wọ́n ti yẹlẹ̀ o bí ọ̀dà yẹn. tó ẹ̀ ti sí ẹ̀ di oyè pé o kò ṣe yẹ ọ̀dà tó bá takú lórí ẹ̀ láti wọ́n rọ̀ Aleykum salaam. Thank you. ọwọ́ àlọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba sọ̀hánà wọ̀ sáárá wọ́n ní lọ́lọ́ aláyọ̀ lókèrò àdéhùn ọ̀sẹ̀ ní ẹ̀kúrú wọn tó lẹ dání kàlùmọ̀jẹ̀ sá ọlọ́run lè forí ojú ọ̀sẹ̀ kan lè forí ẹ̀jẹ̀ ní tọ́páwù ẹ̀yìn kọ́ wọn lọ hadith ọ̀gá ìdá olùsàánì ìgbẹ́ ẹni tọ́ bá yé ìyá rẹ̀ láyé ẹ̀jẹ̀ bàbá yé tọ́ tọ́ba wo lè forí sí tọ́ba dẹ̀ wo lè jẹ́ níyà lẹ́sẹ̀ tọ́ba yà sọ sẹ́wọ̀n sí ilẹ̀ kúrú yẹ wà lọ́dọ̀ náà. wàlẹ́ kò sọ́lá tó ọlọ́wọ́ rẹ̀. Thank you. tẹ́lí ìyàwó lè fẹ́jú méjì torí gbogbo àwọn kankan gbọ́dọ̀ ẹgbẹ́ ojú ìtọ́ akéde la bá fi wò ó ní ìdẹ̀rí bẹ́ẹ̀ tó jáde pé ènìyàn kàtó àkùlẹ́lì pèpè ìṣá àwọn òjàmbá kan sàárà tí wọ́n bá sọ fún pé wọ́n máa di àwọn èso kan lákàyè rẹ̀ àjì. ọ̀gẹ̀gbẹ́sọ̀ yẹn wà ní ipò méjèèjì ẹ̀ láàbù. ṣùgbọ́n tí wọ́n fún yẹn ní ẹ̀kọ́ màláìkà àbí ẹ̀kọ́ àwọn ọ̀rọ̀ wá nìyà wọ́n á sọ wípé kìíní yìí o ọ̀gbọ́dọ̀ ẹ̀ jẹ mẹ́ta lọ tọ́ bá ẹ̀ jẹ mẹ́ta lọ sàtẹ̀ sí òun mèrè. ẹgbẹ́ ọ̀gọ̀rọ̀ àwọn ẹni tó hẹ̀ bẹ́ẹ̀ àrùn ìyàwó rẹ̀ ọmọ kínú kẹ̀kẹ́ kí ló tí òfin lo tí òfin lo lẹ́gà ní kó lo epo àlùjọ ló ara àti nǹkan bàbá ló ara sẹ́yìn rẹ̀ wo irú rẹ̀ sàtìyà rẹ̀ yẹ ọ̀wá ní àwọn àlùjọ ló kẹ tí ó pè irọ́ làwọn èèyàn yìí ọba àlọ́rí wa sọ pé kọ́ máa ka níwájú àwọn sàlùsì sàlùsì tó ń gbé kó lè sọ ọkọ̀ bọ́lá bá tí ò ní gbèwé lọ́wọ́ kẹ yóò wí sí ìdọ́lá ìpínlẹ̀ ìtọ́kàwé tọ́ka gbogbo ó tún bẹ̀rẹ̀ lọ sí àtàwà ti parí ẹ̀ ṣẹ̀rí ti fa yẹn ń bẹ́ ní ẹ̀lọ́kẹ́ náà ọmọ sọ ikú tó wáyé pé ọba àlọ́rí tí faruku bá mọ̀ báyìí yóò tilẹ̀ fún un wípé ẹni ìjọ wọlé ìfẹ́ rí olóṣèlú yàrá yìí etí ọmọ kẹkẹ rárá rárá nǹkan kí wọ́n máa sọ ẹ wá di wọn wá ní àwọn lẹ́kàlì àwọn àtìrí tó ti wá sí ìlú wa pé pé tó ikú yóò kẹ̀ máa bí àwọn lọ́wọ́ ju ilé bàtú bàtú tí ó sì máa kọ̀rẹ́ ti tí ò ní kí lẹ́wù tí ó ní kí ó kò rí àrà sí yẹn sùn ikú yẹn máa ń dùn wù láti rí òfin tú ìyẹn máa dùn yóò kẹ̀ máa wí sí ẹ lọ ọ̀rọ̀ tó o bá ṣe kínní yóò máa wí lọ ẹ̀rẹ́ tó wáyé pé kò gbádùn láàká táwọn tí ń ṣètọ́jú èèyàn ti sọ yìí pé kẹ́ni ìyá ọmọ ajẹ́ nǹkan báyìí ẹ̀jẹ̀ kó tó ní mọ́ wọ́n lè ní búrẹ́dì nìkan máa jẹ wọ́n lè nìkan máa lá oyin wọ́n lè nìkan máa jẹ dàbí dùn gbogbo àwọn eléyà àgbègbè lọ́dà ṣùgbọ́n ewé ìsọ̀yà gẹ́gẹ́ ni wọ́n bá pè ilé ìkẹ́fẹ́ ìwé ìdúró ìyá ọjà méje ìyá àwọn ẹ̀fà ló kó ìgbà ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́sì ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́sì wọ́n kò kí ilé ìkẹ́fẹ́ lẹ́ẹ̀ ìkòrè ọ̀kẹ́ máa jó lásán nígbà tá wà gbà ní ṣé rọ̀sí bá ta rojọ́ ẹjọ́ lọ́ máa káàkiri kí ló lè tó bẹ̀rẹ̀ ìjàmbá tẹ́tọ́ báyìí pẹ́ ní ọ̀gbá tó sí àwọn ọ̀sẹ̀ wà tọ́ ìfáwọn ló máa ń dín pátá lọ́jọ́ pépè. ẹni ẹsẹ̀ gbọ́ pọ́lọ́kà bàbà ó ti máa ń dín pátá lọ́jọ́ pépè. irú àwọn oògùn sọ̀rọ̀ dáadáa nìyẹn tó bí ẹ kó ní í ṣe pẹ̀lú àwọn onítọ̀jú ara. ọ̀sẹ̀ ilé ẹ̀ kó sábẹ́ ọ̀rọ̀ tó ní ti pẹ̀lú ọ̀rọ̀ fífò. ṣùgbọ́n yàtọ̀ síbẹ̀ wọ́n fẹ́ mọ̀kẹ́rù tọ́ mọ̀kẹ́rù ni onímẹ̀kàlẹ́dá fún ẹ̀ ẹ̀fẹ̀ ta lọ gbọ́dọ̀ mú ọ tọ́lá ti jẹ mẹ́ta lọ sákà sí rúbọ̀ jù ló rọ ó ti wèrè ní o òdèrè tó kì ní láàrin yẹn ní bẹ́ẹ̀ tọ́ba ti wá ń sùn báyìí wọ́n máa jù sí ọ ní ọ̀bà wa òsì ní bẹ́ẹ̀ kódà àwọn ṣé wà nígbà wọn kọ́ ọ̀sẹ̀ sí àdámọ̀ rẹ̀ wọ́n ní ẹ̀ irọ́ ni wọ́n máa ń pa tí wọ́n ní wọ́n ní ó mọ̀ àbí wọ́n ní wọ́n ní nǹkan. wọ́n ní àkọ́kọ́ nínú ìṣesí ṣèkádà mọ̀ ní pé wọ́n máa fẹ́ ka tíra parí tó parí. pé wọ́n tí wọ́n sì kéwà wọ́n fi ké dúdú ní wọ́n bá rí tí gbogbo àwọn àfáà jókòó báyìí wọ́n ní wọ́n ti mọ̀ dáyé fún bàbá sẹ́kọ̀ọ́ àwọn ẹlẹ́njẹ́ ní sákì àwọn wọn ti mọ̀ dáyé tẹ̀lé ẹgbẹ̀rẹ̀ ẹgbẹ̀rẹ̀ bíi àdébáyá ó dá nínú àrùn sọ́dẹ̀ àrùn ìlà òun ọba ló tẹ̀lé bàbá rí òun táwọn àbá bá fi ń dọ́là rí wọ́n ti rẹ́ fífi lẹ́nu gbà mọ́ gbàtà rí àwọn ọmọ àti ìdá àfà gbà rí àwọn lọ sí bàbá yàwó wáyé àwọn máa yẹ ọmọ onísàdá àbájọ láti bẹ̀rẹ̀ sí ní ṣe mọ̀dá yí fáwọn ẹgbẹ́ àti àǹfààní nítorí ìdájí gbà nígbà fún ara wa nígbà yẹn mo sọ pé àti ìdá àfà báyìí mo fi lè mo fẹ́ fún sọtú ṣe kàdá bá tí wọ́n bá ti wá jókòó bí òde súnlẹ̀ ní òde ìkọ́wà kan lọ́jọ́kọ̀ọ́ sí ni lẹ́yìn kan láti wí orin kan àbó wí ọ̀rọ̀ kan ṣe kàdá bó ti sọ àbá rẹ̀ dáadáa tí a lọ tí wọ́n bá ti parí lé o àárín ẹ̀sùn tó wọ́n. fẹ́ wájú ọ̀yìn bí lẹ́bi mú ọ̀rọ̀ fẹ́ sọ ni mo fẹ́ fẹ́ sọ kàdé sí tíra yẹn kí wọ́n kọ́ lọ́dọ̀ mi táwọn bá wá gbé tíra yẹn wọ́n bá wá nǹkan àpálí tó pálí pẹ̀lú wọ́n bá gbé wọn lọ sí. tọrọ bá sì gbé yẹn lọ bí tíra ń pa àpá. èèyàn ó sì lọ rí lẹ̀ lọ padà sí wọn tó rún fi dé padà gbé sí gbè. ibi tí wọ́n bá ń sùn lè pálọ̀ kan tí wọ́n lò ní ẹ̀gbá tí wọ́n wà wọ́n ó sùn lẹ́kùn rẹ̀ lẹ̀ ni wọ́n sùn bẹ́ẹ̀. táwọn yẹn bá jọ àlọ́ àwọn àárín. gbogbo tíra ni wọ́n ti kó sí lọ́gbọ́n rí ó lè ráyìí tẹ̀ wọ́n náà ní sọ́kọ́sọ́kọ́. mo fi sọ fún ìwọ ẹ̀sán ọmọ kí ìwọ náà lọ gbìyànjú ẹ̀ sọ́ba pàṣẹ ọba pàṣẹ o sì gbìyànjú láti máa ka síra parí tó parí báwa náà ṣe wà yóò kẹta fi bí ìjà àwa nìyẹn tàbí jẹ pé wà ń ka ṣé ó léwájú àwọn àbá wa ọ̀dọ́ lọ́gá ọ̀ kálàdà ṣùgbọ́n èyí ti ń bí òṣèké wó lé ń ta jẹ́jẹ́ ẹ ilé níbi kan kódà bí tó ti wá dé gbà ẹ káàbá tí káàbá yìí àbò máa tún tá máa dákọ̀ á máa tún á máa kútùbà gẹ̀rẹ́ ìyẹn máa ń ṣe sàmọ́rùnù lórí ẹ̀ tọ́gbọ́n lọ́gbọ́n gbèjì síwájú àbókò ọmọ wa ṣe kútùbà fún wọn. ẹ gbìyànjú bó rẹ ti rẹ́dà fáàní ọjọ́ ìdí láti jọ yìí. ọ lọ nugbó ọ wá jókòó rẹ ọmọ wa ṣe kútùbà fún. innal hamdalillah نحمده ونستعينه ونستكبره أبا Allah ìgbà fàṣẹ máa ní ìwé ló ń gbogbo pé tó bá ká jáde kà ká lọ ká ọ á ká jáde tó bá ká jáde tó ká lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí tó ti yọ padà pé lórí pé ìmọ̀ ṣé madam kásìtì wọ́n sí wàhálà ọkọjá fọ́rọ̀ ọ̀làdùn nìkan ẹ̀ fáwọn ọ̀làdùn nìkan àwọn èèyàn kan fẹ́ sẹ́yìn pé èyí ẹgbẹ́ tó ti wà ń bẹ̀ báyìí lórí pé gbogbo ohun táwọn kó yà gbọ́dọ̀ máa sa wọn agbọ́dọ̀ máa tún kẹ́lẹ̀ dáadáa ọ̀rẹ́ lómi bẹ̀tẹ̀ bá yọ ya jókòó kí ni wọ́n sọ lónìí gbogbo ẹ̀ ní òwì àwọn èèyàn kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọn ṣe madam kẹ́sì wàhálà ni tọ́tọ́ báyìí kọ́kọ́ lọ́lẹ̀ yàní fẹ̀híyà ni wọ́n sọ pé ọ̀yà máa lo nǹkan báyìí sí nǹkan kan ló jẹ́ tó o bá pè é ní ìṣiyẹ ìwọ́n rí wọn pè ìtọ́jú ara nìyẹn wọ́n bẹ ọ̀hẹ́ kìíní yìí ló ọlọ́gbọ́n yàrá yàrá ṣe àgbẹ̀ náà. Táà kéèyàn máa dùn rẹ̀, kéèyàn máa dùn rẹ̀, kéèyàn fi lẹ̀, kéèyàn fi lẹ̀. Yọ̀ọ̀yà ti pé ọdún fẹ́ mọ̀ pé èékú náà nìyí ìgbàgbọ́ ìṣẹ̀lẹ̀ rẹ̀. Ẹ̀dá ti mọ̀ nù Hàlí Dàbúlẹ̀ ti mọ̀ sọ́rọ̀ yìí àti ọdún mọ́ta ti tà tẹ́lẹ̀. Ìgbà mọ̀lẹ́mọ́sílẹ̀, òṣèlú àti ìtàlẹ́ ìyá tó kú mùsùlùmí máa ń yá yàrá àlá tó ní mùsùlùmí wọ́n dẹ̀ tún ṣe pé kókò pẹ̀lẹ́ ẹ̀sùn ọ̀gbìn pé kókò ó nìyà tó ẹ sílẹ̀ fọ́nà ọ̀rùn lọ gbàù. Ike ọlọ́lé kéwú. Ẹ̀hẹ́. Àwọn ọkọ̀ sí mọ̀ alẹ́kọ̀ọ́ sọ. Ẹ mọ̀ èrí wa lórí ẹni wọn ni àdéṣù àrùn ìjẹ̀lẹ̀. Ọ̀yọ̀ lọ́gbẹ́lá. Ẹni tó ti jẹ́ ọlọ́gbọ́n pé mẹ́ta àti nǹkan wọ́n ń wàhálà ọba àwọn ọjọ́ fẹ́ wọ́n ní tíà ẹ̀ mọ́ tó wọ́n tíra ní lè kà á nípa ṣùgbọ́n bí wọ́n ṣe ní tíra tó ọkọ̀ tó wù dáadáa ẹ̀ mọ́ àwọn tó ń láwọn lọ ní àdéhùn ní lókè làwọn lọ sí. bí wàá yí ní ìdílé bá ti ṣe ìdìbò sáà ìsìlámíyà lá sí. àwọn míì lọ sí ẹdúgbẹ́sẹ̀ táwọn náà lọ sí ní jáde àlejò fẹ́ tó wọ́n káàkiri ọlọ́wà lọ́kọ́lọ́ ìyẹn bá òun ò lọ jágà. ẹ̀yìn ń bá àwọn ọ̀rẹ́ ìbọn lọ jágà táwọn ọba lè tọ́tọ́ lọ sàúdí lè jẹ́ lọ́gà lọ́lọ́. wọ́n kẹ́ máa fún ọ ní àwọn àyọkà dí mẹ́ta mẹ́ta kan. òbí ètò ìgbẹ́ tó wà lé kẹ́ lóhun kọ́ kúrú sọ̀rọ̀ mi lọ́dà àfáà rẹ̀ kẹ́ gẹ̀rẹ́ náà ẹgbẹ́ ń gbọ́dọ̀ sílẹ̀ yìí sọ̀rọ̀ sọ̀rọ̀ yà ah, wọ́n dá sílẹ̀ àti àbẹ̀lẹ̀ mọ́ mọ́ sílẹ̀ yẹn ní òyì mo máa ń gbọ́ sílẹ̀ yẹn. ẹ̀rọ àwọn ọmọ òfin lẹ bí gbàtà wà nílẹ̀ ṣùdá àwọn ọmọ ọ̀dà rẹ̀ gẹ́gẹ́ láì sọ ní ọ̀láyọ̀wọ́ ni àpò àwọn ìkẹ́wò àwọn ọmọ sùmálẹ́ àgbẹ̀ǹkà àwọn ọmọ ìkẹ́wò ìkẹ́wò kúrò àwọn òsì ní ìjìmọ̀rọ̀ jáde tẹ̀fọ̀ pẹ́ lómi kan bá dẹ ẹ̀wọ̀n fẹ́ lọ rọ́jà fúnfì tani wọ́n lọ pàdé tó fẹ́ ṣe rọ́jà fún. mọ́ á pè kẹ́jọ́ kan yà ó ti jẹ́ lójú ló ní bẹ́ẹ̀ sàmì kí yà ya fura lọ́la ẹjọ́ ọba àtọ́ba lọ járe àwọn ike ọ̀lẹ́ tó tó kèésì sẹ́ẹ̀lì báwo yẹn ló máa gbọ́dọ̀ ṣe sẹ́yìn lẹ́yìn kọ́ lágbájá tẹ̀lé sí ìyẹn lè kọ́ dáadáa ìyẹn lè kọ́ nígbà tí ọba pọ̀ kọ́ ìgbẹ́ ní ọjà náà ló wọ́n yọ ìdí ẹ̀yìn bá wí jù yìí. à láti jọ ilẹ̀ ẹ̀kọ́ báyẹ̀ ẹ ògùn sọ ògùn ẹ̀kọ́ bí lọ jáde ó lè jáde parí kéèsì fásitì àrí ọ̀dà àwọn bá jẹ́ ọ tó ti lé jádà tó ti lé lẹ́gbẹ̀rún ọdún àwọn náà jẹ́ ọ àwọn bàjẹ́ jẹ́ máa àwọn yòókù rẹ̀ ní ọlọ́ba ẹni iṣẹ́ ọlọ́ọ̀bẹ ni ọ ara ẹni kẹtọ́ lọ mọ́sálẹ̀ wọn á kò sí tàbí ìjẹ̀ ọjọ́ lọ́gbọ̀n ó sì fẹ́ lè rìn gbogbo àwọn ìwé tó yabó rẹ̀ yẹn ìdíṣì tí wọ́n rìn ọ̀dà àwọn ẹlẹgbẹ́ wọn wọ́n lọ wọn bí ẹ̀sọ́ ya dára sọ̀rọ̀ ní àbí ẹ̀fà tí rẹ̀ ti dé òbí fún àtúntò ilẹ̀ náà ọba ti wá díẹ̀ wá rí. ní wọn ní ọ̀tá tó sẹ̀ fún àmì àrọ̀ mù. sọ̀rọ̀ ẹ̀ẹ̀kan ní kọjú dáadé àṣùgbọ́n ní nǹkan tó ní òṣèré àní ìjọba ìbí yóò ṣe nítorí hadithi báyìí tó wá bí yóò ṣe bí ẹ̀ ẹ̀ ní kọjú dáadé ọgá àríyàn ṣe wí ni. wàlé gbogbo sọdá wọn lọ tó lọ. Thank you. ọba yẹn sáfẹ́ kọ́kẹ́ bá jọ jẹ dandan ṣùgbọ́n yẹn káyìí náà mọ rírì rẹ̀ tó bí ẹ̀yọ́ wa sàlàyé mo fẹ́ bá jọ jẹ dandan èmi náà mọ bí ẹ̀yìn náà ti dàda rẹ̀ ọ̀rọ̀ ń bẹ́ ọlọ́gbẹ́lẹ́ mi ló lè gbé sẹ́yọ̀ àwọn kan lè máa lọ́dọ̀ ẹ̀ka tó pẹrẹ lókùn lọ́dọ̀ tó wà torí ọ̀la rẹ̀ èyí torí òkú tó di ẹ̀yìn ẹ̀dọ́jọ́ ìrìn àwọn ọmọ gbogbo ọ̀dọ̀ wa sí. Wọ́n ló fi ìgbélé wa bá rí gbàgbé ní lẹ́tẹ̀ẹ̀tẹ̀ fún ẹ̀sìn wa àti gbogbo ló sì bí òṣè ní lẹ́tẹ̀. Ìbílẹ̀ ń pọ̀ nígbè ìfẹ́ òṣè báwo ni ìlú ṣì wà dà. Náà, lọ́sọ̀rọ̀ yẹn. Náà. Thank you aláìmọ̀dá ọ̀dà náà wọ́n fi sọ pé kéèyàn kẹ́ mọ́ dáadáa lọ́yọ̀ kó ṣe kéèyàn ti wá àti fẹ́ẹ́ lọ́gbà ìdílé èsì ìgbàlára àbára mọ́ olóòjẹ ẹwúrọ́ bí ra òun máa ń ní slọ́ọ̀t slọ́ọ̀tì débi àbí slọ́ọ̀tì pélé iṣẹ́ gidi gan kò sí kọ́sọ́ọ̀mù ọ̀sùn lámẹ́ ọ̀ fún ìjà àpọ̀yọ̀ ẹni o lọ́gbẹ́ ẹni slọ́ọ̀tì slọ́ọ̀tì tí ó ti kí slọ́ọ̀tì yẹ ọ̀ya pépà yẹn dàrú ní ìgbà oge ọ̀sọ̀rọ̀ ẹni ìlà àwọn ilé òkú wọ́n gba àwọn àwọn ilé yẹn iṣẹ́ ìgbà lọ́dọ̀ ìjọba dọ́kítà. òun tó ń ká ní slọ́ọ̀tì rẹ̀ ọ̀làǹfààní àwọn sẹ́kìtì kan. òní ìdìgbà gbà tó bára ti di pẹ́ẹ́lí ẹ wọlé owó sàkọ́kọ́ ìdìgbà tó kẹ̀wé lọ́wọ́ gbà. ẹni ẹlẹ́rìí Oníkọ́ ah. ọlọ́gbọ́dọ̀ fún un ní ìjọba ẹ̀. Ẹ tẹ́rí ìjẹta àkọ́kọ́ wo bẹ̀rẹ̀ ní owó olùsẹ́rọ̀ síwájú. Bó ló ti jẹ́ rọ́ṣà ẹ sàlàyé ló jẹ́ olóòkọ̀. Ọ̀yẹ́dà tó wà fún ẹ̀rọ rárá, wọ́n ti ní àfihàn bá ti bá wọ gbàdẹ́sì àwọn ọba bí nínú ìlú gbàdẹ́sì yóò tẹ̀lẹ̀ ó sì lè má ti nígbà mi. Ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ẹ̀ tí ò ní dáhùn ẹ̀gbẹ́ ìdára yìí làbọ̀. Ìbéèrè táwọn àgbẹ̀láyé bẹ́ẹ̀ lè dúdú bẹ́ẹ̀ bí. Sóhun sì lẹ́tọ̀ọ́ sí kọ̀ọ̀tà tẹ̀yẹ̀. Ó lé ó lé sí. Ọ̀lẹ́tọ̀ọ́ bá lẹ́tọ̀ọ́ sí kọ̀ọ̀tàn rẹ̀ torí o tó lè fi bí yín bẹ́ẹ̀ pé rọ́ṣù àti gíṣù lè fi kọ́ báàbù lórí ẹ̀. irun tí wọ́n fi sì ju irun wọ́n pè ní rọ́ṣù òun ni pé mo lẹ́kọ̀ọ́ kẹ̀ níbi kẹ̀ tí mo sì yẹ lẹ́kọ̀ọ́ lẹ́gbà àti pé ọwọ́ tó dúró. kí ló fi hàn án fẹ̀sọ̀ rẹ̀? ó ti yàtọ̀ sọ́ra wọn gbèsè náà látọ̀rí sí ìtàlóṣẹ́sọ́ máa ń bẹ nínú ti pé wọ́n ní fífún ilẹ̀ fún àwọn ẹ̀kọ́ yá ẹ̀ apply. báwọn kan bẹ lọ́sẹ̀ pé wọ́n ń ná àwọn bọ́ọ̀dì tí wọ́n ń lè rí tẹ̀tẹ̀. bóyá wọ́n ti gbé ọ̀nà ẹ̀kẹ́ tó ń gbà wọn yẹn wọ́n lè ṣe kalẹ̀ náà bẹ́ẹ̀ lọ́wọ́. eléyìí fún ìmúlọ́wọ́ yẹn kò ní pọ̀ sí ó ẹ mọ láìpẹ́ mú lẹ́kọ́sà àtijáde fún inú omi ta wà gẹ́gẹ́ tó ti sínú tọ́pìkì yìí tọ́pìkì yìí ta bọ́ sí tiẹ̀ lọ́wọ́ ní bí òun jàpá àmẹ́lẹ̀ ìjọba ọ̀pàpọ̀. ó lè gbé mọ́sálà yẹn agbọ́dọ̀ wà dẹ̀ kíkọ̀ lórí ẹ̀ ìwọ̀n tẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ní ẹ̀ lẹ́tọ̀ọ́ sí náà ìdán ọ̀dẹ̀ kára yàgbé náà rọ̀ ṣùgbọ́n ẹni yẹn nìkan lákẹ́ gbọ́dọ̀ gbà pé ń fi aburú tó ti ẹni ẹ lálẹ́ gbàgbé aburú aburú tí ń náà ní pé kò nídìí kọ́ máa gbé sáńtù kalẹ̀ pé ọ̀sà fún mi ní báyìí nǹkan pọ̀ torí bọ́ bá fún yẹ̀ ní nǹkan bẹ́ẹ̀ ó fi ní. ẹni tó ní iṣẹ́ kiri bẹ́ẹ̀ lọ́wọ́ irú ọkẹ́ àbótọ́lẹ́

báwọn olùmọ̀ ṣe júwe rẹ̀ ní nǹkan kan bẹ tó yẹ pé ẹ̀tọ́ rẹ̀ ni ṣùgbọ́n ẹ̀tọ́ ni ò lè rí gbà ńlá gbígbé ní ọ sọ́wọ́ kùdúrú òun ló ń pè ní rọ̀ṣùwà gbọ́dọ̀ bẹ́ẹ̀ ti kẹ́ẹ̀dù rẹ̀ ẹ̀tọ́ wa ni alọ́gba ẹ̀ka ẹ̀ àdékélé yìí wọ́n ní alága ṣùgbọ́n tó bá mi rí gbà wọ́n tẹ̀ one thousand àwọn àlàyé sọ́wọ́ kùdúrú yẹn tó ìmúdébìkẹ́ rí ni ká ti wá àdékẹ́

yóò sì fi fáwọn ẹni ọmọ ní pẹ̀lú ara láti ọjọ́ ìṣàkóso náà lẹ́yìn bàbá yìí náà. Èrò gbogbo ìlànà ẹ̀ náà. ẹ̀yà ṣe wá sí ìyá ṣe wá sí ìfún bá ìṣòro yẹ wọ. ẹ̀yin tí mo gbé bẹ́ẹ̀ máa máa kọ́ máa pè yín kọ́kọ̀ yẹn bẹ́ẹ̀ náà lẹ́yìn òkèlè tí yóò ti kọ́kọ́ ẹ máa ti wá pẹ̀lẹ́ ìyẹn dáadáa lèmi náà yóò mojú ṣe ẹ bá ti pè mí sẹ́yìn ní mojú ṣe ìgbà ẹ̀ kó dáadáa. Thank you ẹ̀dá kò ní ajẹ́sẹ̀ owó tó lè kó lọ lọ́la bá. Àbí? Ah, àbá ìjára. Nípa àwọn ọ̀dọ́ òwe sí ẹ̀. Àwọn ọ̀dọ́ àgbẹ̀gbẹ̀ sí ìyàgbẹ́ sí wọn. Nínú bàbá kan ń pè ní bàbá orí ti jẹ́. Àbákan ní wọ́n máa ń pè ní kéde, ló máa ti pè ní kéde ìwọ̀n ẹgbẹ̀rẹ̀ ọ̀pá àyà ẹ̀. Orúkọ tí sí jẹ́ ìrìnlẹ̀. Nínú yẹn ní ti... Ọ̀pẹ̀ ìgbòdò. Ìyẹ́